يقول الله عز وجل في سورة إبراهيم من الآية السادسة lọ́dọ̀ àwọn ẹrú kìí ṣe nítorí pé kó mọ̀ nípa ti ń bi ọ́ léèrè nípa rẹ̀ ṣùgbọ́n kó lè bá jẹ́ pé wọ́n kankan lára ìfẹ́nu ara rẹ̀ sọ jáde kí ni nǹkan tí nǹkan yìí jẹ́ tọ́lọ́mọ bàbá wa yí padà tó bá di nǹkan míì ó fi dá a kọ́lọ́mọ bá lọ sọ nǹkan yẹn dà mí ọlọ́ni wọn àti kẹbi nìkan yà Musa kí ni ti ń bẹ lọ́wọ́ ọ̀tún rẹ̀ yẹn wa nabi musa qala hiya asai ó ní wọ́n lọ pọ̀pá mi ni pọ̀pá mi ni pọ̀pá yẹn atawakka'u alayha tí mo bá rìn títí tó bá rẹ̀ mi mo máa fi òpá yìí mo máa fi gúnlẹ̀ tí mo bá fi gúnlẹ̀ màá wá rọ̀gbọ̀ kùtì wà ahosho biha ala ghanami mo sì máa ń lo pọ̀pá yìí láti fi já koríko fáwọn ẹran mi waliya fiha ma'aribu ukhra mo tún láwọn àǹfààní mi tí mo máa fi pọ̀pá yìí sí. qala alqiha. ọlọ́ọ̀ni wa musa sọ̀kọ̀pá sílẹ̀ anabi musa aleyhi salam ó sì sọ̀kọ̀pá sílẹ̀ sọ́ọ̀lẹ̀ musa sọ̀kọ̀pá lẹ̀ kọ̀pá yí padà fa idha hiya hayyatun tas'a ọba dejò ẹ gbàgbé pé ti kọ́kọ́ bí léèrè lẹ́ẹ̀kan ó ní kí ni lọ́wọ́ ìwọ Musa ó ní pọ̀pá láti fi ẹsẹ̀ ntọ́sọ nílẹ̀ pé pọ̀pá náà ní lóòótọ́ ó tún bẹ̀rẹ̀ sí ní sọ àwọn nǹkan tí máa fi pọ̀pá yẹn ṣe láì jẹ́ kọ́lọ̀ ń bi léèrè ó ní mo máa ń fara ti pọ̀pá yẹn nígbà tí mo bá ṣe wàhálà tó bá rẹ̀ mo sì máa ń lo pọ̀pá yẹn láti fi já koríko fáwọn ẹran mi mo tún láǹfààní mi tí wọ́n máa ń ṣe lára bí wọ́n á ní pọ̀pá lásán ni wọ́n sì wá sọ pé sọ́ọ́lẹ̀ tí pọ̀pọ́ dejò tí ì bá ṣe pé àmì ńlá látọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá lẹ́yìn náà mọ̀ pé ní tànàbí Musa aleyhi salam sọ ipò máa fi pọ̀pọ́ ń sè náà nìyẹn máa fi pọ̀pá sí náà ẹ̀hìn àwọn fúlàní yẹn tá ń dẹran wàá kan nínú wa pípé pọ̀pọ́ ọwọ́ rẹ̀ yẹn nígbà tó bá daran daran daran títí tó bá rẹ̀ yóò mú kókó yẹn yóò gùn yóò fi gúnlẹ̀ tó bá fi gúnlẹ̀ ẹ lè rí tó fọwọ́ mú kókó àwọn tó wá dó báyìí ọfẹ yẹn ti nù bákan náà wọ́n máa ń lo kókó láti já koríko fẹ́ràn àsìkò tó bá dásìkò ọ̀gbẹlẹ̀ tó ṣe pé koríko sí ńlẹ̀ mọ́ sẹ́mi pé kókó ọwọ́ fúlàní ni fúlàní máa ń lò láti já igi láti já ewé bọ́ọ̀lẹ̀ fáwọn ẹran tí ń dà bíi bóyá kó rí igi máńgò níwájú ẹ̀ abẹ́ fi já àwọn ewé yẹn dálẹ̀ ẹ̀rí tí wọ́n máa fi pọ̀pá rẹ̀ ná àwọn ẹ̀túntún igi yẹn bóyá ọlọ́run ó jẹ́ kó lè rí bọ́ọ̀lẹ̀ mo sún láwọn àǹfààní mi tí mo máa fi sè ọlọ́run á ní sọ́ọ̀lẹ̀ tí sọ́ọ̀lẹ̀ tí ó sọ́ọ̀lẹ̀ báyìí فإذا هي حية تسعى فاو يẹn wọ́n pè ní fáwọ́ tààkì òjijì ní kọ̀kọ́ ayípadà tó dejò o tún á dejò tó dúró bọ́rọ̀ gidi ó bẹ̀rẹ̀ so bí wọ́n ti kankan because lèmádá nítorí pé kìí sàmì kankan látọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ṣùgbọ́n tà nàbì musa alayhi salam látijọ́ yẹn lọ tà nàbì musa tọ́lọ́mùbá ní kọ́ ẹ̀tún àkèsì ànàbì musa ò ní agbára láti pé kíkọ̀ páyọ̀ dejò ẹ̀yà fi tọ́lọ́mùbá fẹ́ síbẹ̀ mọ̀ pé ńgbà táwọn èèyàn rẹ̀ tọrọ pé àwọn fẹ́ mọ òǹgàǹgì àwọn àwọn òrómi ọlọ́run ọba ló ní kọ̀ páyì kan náà tó nà máa àpáta nàmọ òkúta lórí rìwáyà tuntun wà lọ́dọ̀ àwọn onítẹfsir nàmọ òkúta sókúta kan pàtó ni àbí gbogbo òkúta sáti nàmọ òkúta gbàtọ nàmọ òkúta Ọlọ́run ọba wa mú ojúsùn omi méjìlá jáde látara òkúta a sì mọ̀ pé àwọn ọmọ Israẹli náà ẹ̀yà méjìlá ni wọn so bóun ni ọ̀sẹ̀ ní dájà lẹ̀ tí ó di pé ojú sun omi tiwa lẹ́yìn tí mu ẹ̀sùn kòmbi ẹ̀sùn sọ̀n à ọlọ́run ọba ọbẹ̀ ètò ni ó tún wá mú kótó sùn méjìlá ó tún jáde lára òkúta yẹn oníkálukú ẹ̀yà kọ̀ọ̀kan kọ́dà alima kullu unasin mashrabahum oníkálukú ti mọ ibi táwọn ti mú táwọn sòkò sí gbàǹjà sínú pé gbàmí sí omi ọ̀tọ̀ sún mi sún fún mi ìní sún fún ọ kò sí mbẹ́.

àti àwọn ọmọ ogun rẹ̀ àwọn alágbẹrùgbárí tó di kí wọ́n lé anabi musa bọ̀ aleyhi salam tó sì jẹ́ pé anabi musa mórí lé ọ̀nà òkun tí àwọn ọmọlẹ́yìn musa sọ wípé ya musa inna lamudrakun wa musa afi ọlọ́run ọba búra wípé fìràwọn náà lè wà bá náà tánàbí musa sọ pé kalla inna ma'iya rabbi. sẹyẹdì ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń wí o torí dájúdájú mi bẹ pẹ̀lú mi yọ fọnà ti ṣe sọ wípé ńbẹ yẹn làwọn ti máa ń yọjú ní àsìkò ṣòro ní ìgbà tí àwọn alágbára méjì tí wọn bá dojú wọn pẹ̀lú ìjà Musa aleyhi salam pẹ̀lú àwọn tí ń bẹ pẹ̀lú agbára ńlá ni tó láàrin yẹn múnáfìkì ọ̀yọ́jú láti gbé títa ní ká ṣe nú àwọn méjèèjì torí pé àmẹni tí wọ́n padà wá borí kó lè ọmọ wa dẹni tí wọ́n bògùn lọ. àsìkò gbàdán sọ fún Musa yẹn pé iná lẹ́nu dọ̀rọ̀ kó o afi ọlọ́run ọba kúra pé wọ́n lè wá bá nítorí pé anabi Musa ya'lamu min Allahi ma la ya'lamu qawmuhu òun mà látọ̀dọ̀ ọlọ́run ní táwọn èèyàn rẹ̀ ọ̀mà tó ráwọn anabi ọlọ́run àwọn wọn máa ń táwọn ọmọ ọkàn tí wọn máa ń balẹ̀ ju tiwa lọ àwa ní ìsinyìí bá kúrúntù ni wa torí tí ànábì sallallahu alaihi wa sallam tí Suraqa Malik ti ń lé wọn bọ̀ ẹnìkan Abubakar ń wẹ̀yìn iwájú tá ànábì ń lọ là ń wò torí pé ń ba fún kí wọ́n ràn ní pé kún lé àwọn mú yóò máa wọ ẹ̀yìn yóò máa wọ yóò máa wọ yóò máa wọ àmì ẹni tẹ́rù ń bà ní ẹni tẹ́rù ọba ibi tó kọjú sí náà ni Akara máa abubakar rí Suraqa ibn Malik ipe ń sáré láti anabi sallallahu anabi abubakar ọgá nígbà yìí gan ilé ti ń anabi ò nítorí pé darajatul yaqin eléyìí tó wà pẹ̀lú anabi sallallahu alaihi wasallam kò sí fún Abubakar tó ń ti kún lọ ga jù nínú àlùmọ lẹ́yìn anabi wa Muhammad sallallahu alaihi wasallam anabi sì bẹ lọ ẹsẹ ẹsìn sọ̀rọ̀ akọwọlẹ láì jẹ pé anabi tún wẹ̀yìn wa Muhammadu wọn mọ pé wọn náà lọ sàdúrà àti gbogbo nǹkan ibi ṣẹlẹ̀ tó mi lẹ torí ẹ ńgbà tí wọn tún wọnú òtò tí wọn sá sí gọ̀ọ̀rù tọ́wò tó ń sásí fún àwọn kẹfẹ́rí pé kọ́ máa mú un sẹ́wọ̀n kí ńgbà tí àwọn kẹfẹ́rí yẹn tán dúró ní àyíká kòtò yẹn tábùbákàr ń sọ pé lọ́wọ́ nàbọ̀rọ̀ àhádọ́hùn mọ́wùdí àkọ́dàmẹ́yìí lọ́rọ̀ àná lẹ́nìkan bá wo bí tẹ̀sẹ̀ rẹ̀ wà nù yóò rí wa torí pé ìwọ́dúró ẹni tó ń wá wà ń sálẹ̀ inú kòtò wọn sì wà etí kòtò lẹ́yìn dúró tó o bá wọ ẹsẹ̀ rẹ kí ló rí <laughs> ó ra ẹ̀ tó wọn ara ẹ̀ ok ibi tẹ́ ẹ gbọ́ sínú ẹ máa jáde wọ̀ bá ẹ máa jáde wọ̀ bá ẹ̀rú wa ń ba Abubakar ẹ ọ ní tẹ́nìkan nu àwọn anábìsọ̀lá àtúnú tẹ́nìkan nu wọn bá lọ wọ ẹsẹ̀ rẹ yóò rí wa tẹ́nìkan bá wọ ẹsẹ̀ ara rẹ nínú wọn yóò rí wa bí ká mìíràn kan jẹ bí ká yàmùyàmù kan rìn. bí ká pé ẹ̀fọn kan jẹ ọwọ́ àgbo bẹ̀ ká ah, ẹ̀fọn wo ni ẹ̀ wọ́n bá rí wa anábàá ni mọ́ wọn nù kọ́ bí fúnẹ́yìn lọ́ ọ̀tá lè tó kùn máa kí ló rò kó lè sí ẹ̀ méjì tọ́lọ̀ ń sì kẹta wọn aburú lè ṣẹlẹ̀ sí torí pé ọlọ́run pẹ̀lú ẹni kẹrù ọba ni so àwọn ọlọ́run àwọn máa ń ìdínú ìmọ̀tánàbí musa wọn sọ fáwọn èèyàn rẹ̀ pé kálá ìgbàtà ẹni wàláhì fìràwọn ò lè wà mú ó ní kálá kò jẹjẹ bẹ́ẹ̀ kò jẹjẹ bẹ́ẹ̀ bí kí yorùbá náà sọ pé agbẹ́dọ̀ kò jẹjẹ bẹ́ẹ̀ à kò jẹjẹ bẹ́ẹ̀ láwọn ẹni tá à ń wó owó yìí sọ tí múnafìkì ti máa yọjú sọ náà ní mọ báwo múnafìkì wà nù àwọn ọmọlẹ́yìn rẹ̀ òdìjọ́ kan jù òdìjọ́ sòro jọ́nà lọ́mọ bí múnafíkì bẹ́ẹ̀ náà ti tẹ̀lé àbí wọn sí bẹ́ẹ̀ torí ẹ̀ nabi musa alayhi salam ní kálá ìnàmẹ́ ọ̀ ń sọ̀rọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ tẹni tí mímí kàn mí ìnàmẹ́ ya rabbi sayahdi dájúdájú olú ẹlẹ́dàá mi bẹ pẹ̀lú mi yọ ọkọ nàmà eléyìí là ń pè nínú ilmi tawhid ní màáyé tó xọ́ọ́sọ́. bíbẹ tọ́lọ̀ wọn bá ń bẹ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam àti Abubakar nínú ọgáàrí tọwọ wọn pè ní ma'iyyatun khassa thani ithnayn idh huma fil ghar idh yaqulu li sahibihi la tahzan inna Allaha ma'ana wọn pè lẹ́yìn ní ma'iyyatun khassa bákan náà ọ̀rọ̀ tánàbí Musa sọ̀ ń bì kalla. inna ma'i rabbi sayahdi kò rí bẹ́ẹ̀ ṣe ń wí olúwa ẹlẹ́dàá mi bẹ pẹ̀lú mi ọ̀fọ̀ nà mí. tó ń torí ẹ̀ nínú aqidati ahli sunnati wal jama'a wọ́n ní ma'iyyatun khassa bíbẹ pẹ̀lú ẹni ní bíbẹ tá a ṣe àdáyanrí rẹ̀ wọn náà ní bíbẹ tó lọ́ọ́ máa ń bẹ pẹ̀lú àwọn ẹrú rẹ̀ tó tọ́ àwọn èèyàn dáadáa àwọn olùpáyọ̀ ọlọ́run àwọn mọ́mìnì àwọn mùsùlùmí bíbẹ tọ́lọ́ máa bẹ pẹ̀lú wọn là ń pè ní bíbẹ ọ̀tọ̀ tá a yà sọ́tọ̀ kí ni ìtumọ̀ rẹ̀ wọ́n ní yọ bẹ pẹ̀lú yín pé yọ máa ṣọ́ yín yọ máa ṣamọ̀nà yín yóò sì máa dáàbò bò yín tọ́ eléyìí iná ìtumọ̀ ọ̀rọ̀ tánàbí Musa ń sọ bí koto ìsìn ìtumọ̀ ìtọ́sẹ̀lẹ̀ sànàbí tẹ́lẹ̀ ìbá yé wa ajẹ́ pé àwa gbogbo wa gbogbo àtàwọn mọ́mìnì àtàwọn kòfàrà àtàwọn mùsùlùmùn àtàwọn mùsùlùkùn àbí òye wa gbogbo wa náà lọ́lọ́run tún bẹ pẹ̀lú wa àmì lẹ́yìn à ń pè ní màáyẹ́tún àmà bíbẹ pẹ̀lú ẹni eléyìí tọ́fẹ̀ tó gbòòrò eléyìí tọ́fẹ̀ tó gbòòrò ma yakunu min najwa. ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا وهو معهم معهم معهم إليه يمكن يعني معية عامة معية عامة gbogbo bi tó bá wọ̀ kọ́ sálọ ọlọ́run bẹ pẹ̀lú ẹ̀ ń rí ọ ń rí ọ kò síbi tó lè sá mọ́ sẹlẹyìn bẹ pẹ̀lú ẹni níbi bíbẹ tó fẹ̀ tó gbòòrò nìkẹ́ sẹ́rù ètí máa bẹ pẹ̀lú àwọn ẹrú rẹ̀ tó tọ́ tọ́ ẹ pé àwọn àyà tó lọ́n bá nàbí Musa alayhi salam à ń ni yẹn kan náà ìgbà tí táwọn ọmọlẹ́yìn ti ń pariwo pé ẹ fìràwọn náà bá wa tó bá sì bá wa fojú wa rí pípa ni pé àbọ̀ ní wọ ọmọ fìràwọn lánàá kó tó dò níní bàtà tí ọlọ́run ẹlẹ́dàá wa ni fi pọ̀pọ̀ ọwọ́ rẹ̀ gbogbo àti Musa bá ti na pọ̀pọ̀ amẹ́lẹ̀ yìí máa di ìyẹn ni pé ayatun ghayru maqru'a amma tawrah fa ayatun maqru'a tawrah tàtọ́lọ̀ fún Musa aya tẹ̀yà máa kà ṣùgbọ́n ọ̀pá tọ́lọ̀ fún Musa ayatun ghayru maqru'a àmì ní tí èsì pé wọ́n ń kà bí ìwé ọlọ́run ní na pọ̀pá yẹn na mọ̀kùn òkun tún pín sí ọ̀nà méjìlá kọ́mọ́tò dìjà ìran àwọn Israẹli wọ́n kírítíkà. sẹ́mi pé ọ̀nà àti sèvù lélẹ́yìí kò nídìí pé kọ́nà ò tún pọ̀ a ọ̀yà sirajare bọ́ yàgò kémi ọlọ́run tún ṣe bẹ́ẹ̀ ọlọ́run tún ní kó kún pín sọ́nà méjìlá so that kò ní jẹ́ pé ẹ́ ńgbà tí ọlọ́run fẹ́ là wá bó yẹ kó là wá lọ́nà tí ò ní bíjà ni ńgbà gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan ẹ̀gbọ́n tí olórí ẹ̀yà kọ̀ọ̀kan bá ti dúró wájú kálukú ti mọ̀ pọ́nà tiwa wọ́n dá tẹ̀lé ìgbà tí gbogbo wọn táwọn jáde tán ìní gbogbo ọmọ ogun Fìráúnà wọlé tán àsìkò táwọn wá jáde tán táwọn ọmọ ogun Fìráúnà wọlé tán lọ́lọ́run tún kó tún fi pọ̀pá rẹ̀ ná òkun padà nínà tá a fi pọ̀pá nà ló fi pín nínà tá a tún wá fi pọ̀pá nà ní ìsìn ló fi kó fi wá pàdé tẹ̀rí àyà tó nínú àwọn àyà tó lọ́n tó fún anabi Musa alayhi salam ó náà lọ́wọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ gangan àmì tó bá fi lè kí ọwọ́ yẹn bọnú abíyá rẹ̀ tó bá fi lè yọ jáde kò sí ẹrú ọlọ́run kan tó lè wò ma yọ mọ́lẹ̀ níbí òun àmì míì náà tó lè lẹ́nu. oníkálukú wa bá babi ya yá ní ọwọ́ lásán náà ni ọmọ amújáde kò sí nǹkan kankan so eléyìí jẹ́ àwọn àmì tọ́lọ̀ ń Musa alayhi ọlọ́run láti ràn pẹ̀lú àwọn àpẹẹrẹ wa ọlọ́run bá máa ń ṣe bẹ́ẹ̀ ni nítorí kí àwọn èèyàn rán ìránṣẹ́ sí kí wọ́n lè pé ọlọ́run ìdí ni wípé arákùnrin yìí àtijọ́ wà pẹ̀lú rẹ̀ tẹ́lẹ̀

tí wọ́n máa kporọ́ sọ́kọ́ ànábì ọlọ́ọ̀la wọn nígbà tó sì jẹ́ pé mi lòpin àwọn ànábì kò sí ànábì kan tí ó di lẹ́yìn ajẹ́ pé wọ́n á máa parọ́ pé ànábì làwọn wọ́n á máa parọ́ pé ìránṣẹ́ ọlọ́ọ̀la wọn torí ẹ̀ bóò láti wọn á mọ̀ kó tọ́ ni wọ́n sọ pọ́lọ́ náà lọ́rùn ọlọ́run wa máa fún wọn ní mọ̀ọ́jísà àmì tó ṣe wípé ọkà màmá. ọ̀yanilẹ́nu àlèṣerú ẹ̀ tánàbí bá ti wá mú àmì wá àtakò wà pẹ̀lú ẹ̀ tẹ́ ẹ bá sọ pé àmì yìí tọ́ka sí pé ìrànṣẹ́ tí ò bá sí pé ni mí yín a pé náà ẹ̀ kẹfì mi rọ so ìdínú máa fi fáwọn ànábì ní àwọn àmì bá sì gbàgbé náà àwọn àwọn kèfèrí àwọn kèfèrí Quraysh wọ́n tẹ̀síwájú láti gbàdégbà lẹ́ni tí ń ṣe àtakò fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam fáwọn fámì àwọn fámì ó ná òun kan wá tí ó jẹ́rìí sí pé Ọlọ́run ló rán lódodo gẹ́gẹ́ báwọn ànábì tó síwájú náà ti ṣe lámì tiwọn Ọlọ́run sì fi yé wọn pé alukurani náà làmì rẹ̀ ọ̀rọ̀ lẹ́yìn máa sọ jù. ọ̀rọ̀ náà la fún ẹ̀yin náà sọ̀rọ̀ ẹ̀ kẹfì jarọ́ wọn rí sọ ìgbà tó jẹ́ pé láyé ànábì Musa alayhi salam idán jù idán jù ọlọ́run fún lámì tí kìí ṣe dán eléyìí tó ṣe kọ́ da eléyìí tó rí tó fi dá tọwọ́ rẹ̀ nítorí pé ìgbà tí fìràwọn náà sọ fún àwọn òpìdán wípé kó ní kálukú kó bàbá ńlá bàbá ńlá gbogbo dátọ́ bá ní kókó wa òun ń fẹ́ kó wọn bọ̀ ń dá Musa àti Haruna ní jàkadì nítorí pé àti òun àti Harun aleyhi masalẹ wọn fẹ́ fi dán wọn fi léyìn kó ń lù ní kó wá jẹ́ kó àwọn ọmọ gbàsẹ́ yìí sí tẹ̀sí mọ̀ pé orogún òwò nínú orogún tó lágbára jù ok Musa yóò wá fi dán tiẹ̀ yóò fi gbá wàá lé a a sọ fún a sọ fún pé nǹkan ju nǹkan lọ oògùn bá bó oògùn làwọn kò wá àwọn náà wọn ń bi Fìràwọn náà léèrè wọn ní sí ẹ̀san kan bẹtẹ fún wa àyè bá a mọ tá a bá tiẹ̀ lọ borí Musa ó ní a ẹ̀san àbí ńlá ẹ̀san ńlá ẹ di ọ̀kan nínú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ fún mi mo gba lẹ́gbẹ̀ẹ́ fún didi fìràwọn á di ministers kò sí wàhálà kálukú wa kó èyí tó kéjù nínú ìdá tó ní lóko wa jọ wọn á sọ fún Musa pẹ̀lú ìfọkànbalẹ̀ tó ní agbára wọn ní nínú káwọn kọ́kọ́ dáńtá ní sílẹ̀ àbí kí wọn kọ́kọ́ sọ ohun tó ní ilẹ̀ Ọlọ́run wa ní kí Musa kọmọkọkọ sọ tiẹ̀ ẹ̀yin ní kẹ́ kọ́kọ́ da ti a sọ pé gbogbo gbà tó bá fẹ́ báyàn fi kùn lókù abe fẹ́ debate abẹ́ fẹ́ ṣe àfihàn kílò dodo nínú kan ṣe fanfa lórí ẹ ẹni tẹ̀ jọ ṣe fanfa ní kọjọ́ kọ́kọ́ sọ̀rọ̀ má kọ́kọ́ torí tó bá gbogbo tó ní ló ti kó dà yóò ti mọ ibi tó ti àmọ́ tó bá kọ́ pósìtì ni ẹ jẹ́ kó wọn kọ́kọ́ sọ̀rọ̀ ìrọ̀rùn lọ́mọ kó fún ó ti rí ibi tọ́pọlọ rẹ ti tutù ó ti rí ibi tọ́pọlọ rẹ ti gbẹ ó rí ibi tọ́ lẹ́sí ọmọ kó fún ní rọrùn ó ní gbogbo tí a ní kí ọkọ̀ dá lẹ́nu Musa náà fẹ́ sa ọlọ́run máa sa ìwọ ló gbòòrò sọ pọ̀pọ̀ ọwọ́ rẹ lọ ọsọ pọ̀pọ̀ alẹ̀ kẹ́tù máa wọ pọ̀pọ̀ amúsá bá bẹ̀rẹ̀ sí kó gbogbo nǹkan mi ṣé pé nǹkan kan ń bẹ tó lè mi adúrú oògùn bábo oògùn tá a kó wáyé àjẹ́ pé a sọ̀rẹ́ dà ọ́ amanna bi rabbil alamin agboluwa gbogbo àgbáńlá yìí bọ̀ tani rabbil alamin tẹ́wọ̀n agbàgbọ́ rabbi Musa wa Harun olùwà Musa àti Harun agbàgbọ́ eléyìí èsì náà ẹ̀sìn gbọ́ àwọn títọ́ lágrímẹ́ǹtì ní pẹ̀lú ànábì Musa nílé pé bá a ṣe ṣe nù kò sì rí bẹ́ẹ̀ àmọ́ tí nǹkan bá ju nǹkan lọ èèyàn sọ̀rẹ́ńdà ni àbí òye wa wọ́n ní tó rogún ìyẹn ni tó bá ju ìyẹn ni lọ àá pè ní kíni mami ló pè kó sinmi jẹ́jẹ́ kó má bàa kàwé. akramakumullah báyìí lọ́lọ́mọ bá tún sí mbẹ́ ń tó ju nǹkan lọ pọ̀pá yìí ní fanabi Musa alayhi salam ń bọ́ ànànàbì Musa fi sí ńgbà tá Musa kú ẹ̀mí ń bí lọ bọ́lá anábì musa fi kọ̀ páǹsì ń bọ̀ ta ló jogún rẹ̀ lẹ́yìn téèyàn kan bá jogún rẹ̀ kápé ní ìsìn anábì harun òun ti kú ṣáájú anábì musa harun ẹ̀gbọ́n ló jẹ́ fún musa lágbọn bàbá àtìyá nígbà tí wọ́n sọnù tọ́lọ́run kó ìdàpọ̀ bá wọn nínú sinai fógójì ọdún. ibe ni haruna na kú ibe náà là musa náà chukwu kú masalatu wassalam oke ńgbà tá musa wa kú tálẹ̀ ń tó dogun pọ̀pá káwá pé wọ́n jogún rẹ̀ ṣé pọ̀pá lásán wọ́n jogún àbí mọ́jísà pọ̀pá fi so ńlọjà mi fún mẹ́nikẹ́ni tó bá dọ́wọ́ rẹ̀ kò jẹ́ nǹkan fún eléyìí tó túmọ̀ sí pé àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tó kúnlẹ̀ ayé lónìí nípa pé kòkó amúsá ń bẹ lọ́dọ̀ àrùn ká mọ̀ pé irọ́ lásán ni tí ò tu tẹ̀tẹ̀ kankan lára àwọn ẹni tó bá mọ̀ dúdú so àmọ́ ibi tójú bá ti dúdú wọ́n lè máa fi ṣe gbájú ẹ̀ wọ́n lè máa fi pawó àwọn countries wà láyé nìsín tó ṣe pé àwọn náà ń parọ́ ọrú rẹ̀ táwọn èèyàn lọ ṣe tourist ní àwọn countries wọn láti kó àwọn fẹ́ẹ́ rí pọ̀pọ̀ àwọn sátọ́ wà bí tó wà so gẹ́gẹ́ bó ti ṣe wà ní Turkey so Turkey tá a lọ níjọ́ òní wọ́n bá mú wa ká wọ́n bá mú wa ká nínú ibi tí wọ́n mú wa pálásì àwọn tó ti ṣèjọba ẹ̀sìn Islam rí láyé kó tó di pé ad-dawlatul Uthmaniyya kó tó di pé rọ́ńdà tó ń bẹ̀yẹn wá ní ibì kan wà tó ń rọ́ọ̀nù bíi museum àwọn nǹkan pọ̀ ń bẹ̀ tó jẹ́ nǹkan tàn nínú rẹ̀ wọ́n ní idà anábì bẹ́ẹ̀ idà Abubakar bẹ́ẹ̀ idà Umar idà idà wọn sá ń sọ gbogbo ẹ̀ àdúpẹ́ so <laughs> nígbà tá a wá wọ bẹ̀ àwa torí ètò tó bá lọ. ẹ wọn ní àmọ́ ya fọ́tò àwọn nǹkan tẹ o gbogbo bí yóò wọn ya fọ́tò àmọ́ bá ti wọ bẹ wọn ní wọn ya nǹkan tó wà ń ok nígbà débẹ̀ ẹ bá rí ka kan tẹẹrẹ báyìí wọn bá kọ sára rẹ̀ kó a àní ẹ tó sì dọdọ yín ló tún wà lálàáfíà báyìí ọdún yìí burúkú mo rò pé yé wa òdìdí ń bàbá tó ń rí láwọn nìkan tí wọ́n wé tí wọ́n wé tí wọ́n wé tí wọ́n wé tó dà tó ṣe rè gidi báyìí wọ́n bá ní láwọn ní ànábì Yusuf <laughs> ọ̀kan ló wá ó wá wo láwọn ní orí tiẹ̀ lọ́wọ́ ní à tóun gan ti gbójú ti Yusuf irú abàmì owó òun èsì láwọn ní ti Yusuf tó tún wá wà dáadáa báyìí èrò burúkú náà tó ní. tó gbogbo olú àwọn ọ̀rọ̀ bá ẹ̀ ní sàfẹ́kù rẹ̀ tó náà yẹn fẹ́ pawó. wọ́n fẹ́ pawó wọ́n máa ṣe creativity lóríṣiríṣi so torí délé á sì ráwọn èèyàn kọ̀ọ̀kan náà ní nàìjíríà wọn bíi tí wọ́n sọ gbọ́dọ̀ àwọn ní pọ̀pọ̀ amúsáwá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo irọ́ náà lásán so ẹ̀yà wọn bẹ́ẹ̀ fi tún ìsásùn wọn ṣe ni so kankan bí gángan bá ń bẹ kankan torí kìí ṣe wọn fún ń kò sáyà tó anabi musa mi pé àwọn èèyàn náà nípa àwọn ọlọ́run tọ́lọ̀ sọ fún àwọn tọ́lọ̀ sọ fún wa ó ṣeéṣe ń gbà mí ká dára tì a kì í dára tì àwọn àdẹ̀rọ tọ́lọ̀ sọ fún wa ó ṣeéṣe ká dára tì lọ́pọ̀lọpọ̀ gbà a kì í dára tì àwọn bùkátà ẹni ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún wa pọ̀ gan-an ṣùgbọ́n a kì í dára tì nítorí pé ńgbà tẹ́yìn bá dájọ́ kù àwọn ọmọ tá ń sùn yẹn kíkà lóko dìde nítorí wàá fẹ́ sùn kọ̀ọ̀kọ̀ rí sí ìyá rẹ̀ àsìkò tí ẹ̀yin tí ọlọ́run sì dẹ̀ra fún yín tí ẹ bá tún wá nǹkan míì tẹ́ ẹ̀ rí tọwọ́ yín ò tí ì gbà ẹ̀ rí pé ẹ máa kanra. ẹ mọ kara ẹ mọ sèse pé kí á lọ lọ́n ṣe fún yín rí kí á lẹ tí ì rí gbà hẹ́n tẹ̀bá rẹ nìkan lẹ́gbẹ̀ẹ́ eléyìí náà máa ra ilé tì ẹ wọn sọ pé á ntọ́lọ́ mọ̀ ṣe fún yín pọ̀ ẹ má mọ̀ gbàgbé kẹ́yìn náà lọ́lọ́n tún ṣe so ẹ wá ní mọ̀gbà tí ẹ ń fètè lóde táhàn yín náà pé alihamudulilayi alihamudulilayi. torí ẹ èyí ṣe gbogbo ògbà là á máa dá rántí ìdẹ̀ra tó lọ sí fún wa à ń bùkátà ẹni tí máa ràn ara àǹfààní pé kéèyàn fẹ́yàwó ara àǹfààní pé kéèyàn fẹ́yàwó nítorí pé ẹ rí i pé ìyàwó yín òun náà lẹni tó súnmọ́ yín jù lọ́pọ̀lọpọ̀ gbà tí nǹkan dùnú tí nǹkan àbànújẹ́ bá sì tún ṣẹlẹ̀ sí yín ó ń bẹ náà ẹni àkọ́kọ́ tó ṣe é ṣe kọ́kọ́kọ́ mọ̀ lásìkò ìgbà tí nǹkan àbànújẹ́ bá dé sí yín tí ìbá sí pé bá lẹ́ni lẹ́gbẹ̀ẹ́ tí ń pàrọwà fún yín tí ń tù yín nínú ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ àwọn jẹ́rìí tí ń pokùnso yẹn tẹ́gbọ́rọ̀ ní ti tọrọ tí ó lọ para rẹ̀ àbíkọ́ lọ sọ́ra rẹ̀ kànga àbíkọ́ sọ́ra rẹ̀ sókun. So nígbà tó jẹ́ pé wọn ò fọ̀rọ̀ wọn lọ ní ẹnìkan ò sì mọ̀ pé nǹkan kan dà láàmú torí kò sí bó ti ṣe fọ̀rọ̀ ara rẹ lọ tó sọ pé nǹkan kan dọ̀ láàmú tí èèyàn gidi ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ọ̀bọ̀ dámọ̀ràn kọ lọ para so nínú tí máa pẹ̀tù síyàn lọ́kàn tí máa pààrọ̀ òun rẹ fún yàn wọn náà nìkan rẹ ni rán ni létí orí tọ́lọ̀ ṣe fún un torí ibà méjì kọ́ nítorí pé ìgbà téèyàn bá ń lé nǹkan kan tẹ́ ẹ̀ bá ti bà á generally bọ́lọ̀ ṣe dọ́mi yẹn ni pé ọkọ̀ gbàgbé gbogbo tọ́lọ̀ ṣe fún nítorí pọ́wọ́ rẹ̀ ọ̀gbá yìí tí wọ́n ayọ́mọ́ á pé kí wọ́n á ní tòní kí wọ́n á lọ́lọ́ ṣe fún ó lè má sọ jáde o yóò máa ronú rẹ̀ but immediately tó bá ti rẹ́ nìkan tó sọ fún pé ah hey ọlọ́mọ ṣe báyìí fún ọ ọlọ́mọ tó fún ọ ní kẹba ẹ ọlọ́mọ tó fún ọ ní kẹba ẹ rí tó pọ̀pọ̀ lọ ara rẹ̀ padà kò ní mọ̀gbà tá a hàn rẹ̀ bẹ̀rẹ̀ sí ní mìíràn tètè rẹ̀ bẹ̀rẹ̀ sí ní lura pé alihamudulila ok kọ́mọ̀sì yẹn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́mọ̀sì tí ọ̀ràn létí torí ẹ̀ ló ṣe jẹ́ pé à ń bùkátà gbogbo gbà ká má rìn jìnnà sáwọn ẹni tí bá ń ti dá sí tí bá ń dá wà aburú wọn máa pọ̀ ẹni tí máa ṣe wọn láburú máa pọ̀ ẹni tí máa ń bá àwọn èèyàn kí ni ṣe kí lòun náà ṣe aburú ìsábà ṣẹlẹ̀ sí wọn púpọ̀ nítorí pé kò sí ntọ́mi èèyàn fẹ́ gbà lọ́dọ̀ mi èèyàn àwọn àfúnkàsíra aláǹfààní nínú sísèrò aláǹfààní náà ni ká kọ dínà kéèyàn síra rẹ̀ lẹ́sìn tọ́ba mọ lórí pé alábàáṣe oníjó síra rẹ̀ lẹ́sìn ó ti tó láǹfààní ó ti tó láǹfààní torí ẹ má jìnnà sáwọn èèyàn má dá wà o wadhakkirhum bi ayyamillah rán wọn létí nípa àwọn àdẹ̀rà tó lọ́wọ́ bá ṣe fún wọn torí pé àwọn ọmọ Israẹli yìí àwọn àdẹ̀rà pọ̀ tó lọ́wọ́ ṣe fún wọn ṣùgbọ́n nígbà tó ṣe pé wọ́n ní àwọn àfojúsùn tó yẹ pé kò tí ì bọ́ sí i eléyìí mú kó sì ṣe lọ́pọ̀lọpọ̀ ó mú kó sì ṣe lọ́pọ̀lọpọ̀ pàtó pé ara ṣe tọ́lọ̀ ń fún anabi musa nù ẹ wá gbọ́ ńgbà anabi musa ó jíṣẹ́ torí àwọn anabi ọlọ́run yàtọ̀ wa àwọn anabi ọlọ́run wọ́n jẹ́ màásùmùn ẹni tá a sọ níbi ṣíṣẹ́ lọ nítọ́lọ̀ ń bá ní kí wọ́n ṣe náà máa ṣe o àwa à àyè mẹ́yẹ sẹ́ni wọ́n ràn ọ́ tọ́ pé tara rẹ dájẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀hẹ́n sọ pé tó bá rán ni jẹ́ ẹ́ àwọn kẹsẹ atara tiẹ lọ ń jẹun nítorí pé ẹni tó ń ran ṣe tó bá gbà ṣe rẹ lọ fẹ́ tẹ̀lé ò ní fi tọmọ jẹ bẹ́ẹ̀ ṣe ràn gangan lọjẹ ìgbà tó lọ ń sọ fún Musa aleyhi salam pé wa dhakkirhum bi ayyamillah rán wọn létí nípa àwọn àdẹ̀rọ ọlọ́run lọ́n ṣe fún wọn ẹ wá gbọ́ngbà tó Musa ó jìṣẹ́ wa idh qala Musa li qawmihi wa nabi Muhammad sallallahu alayhi wa sallam àwọn èèyàn rẹ létí nípa àgbàtà nàbì Musa sọ fáwọn èèyàn wípé odkoro ni'matallahi alaykum ẹ rántí àwọn àdẹ̀rọ Ọlọ́run tọ́lọ̀ ń ṣe fún yín eléyìí ìmúsẹni lórí tọ́lọ̀ fi pálásẹ pé wa dhakkirhum bi ayyamillah rán wọn létí nípa àwọn àdẹ̀rọ Ọlọ́run tọ́lọ̀ ń ṣe fún ẹ wò bí ṣe rán wọn létí nìsí òní odkoro ni'matallahi alaykum ẹ rántí ìdẹ̀rọ Ọlọ́run eléyìí tọ́lọ̀ wọn bá ṣe fún yín o bí ìgbà tí oníbèrè wá ṣe béèrè kékeré àlà àwọn àdẹ̀rà náà tọ́lọ̀ ń ṣe fún wa eléyìí túmọ̀ sí pé tá a bá dì í tá a bá ta ń kókó ó lè bùkátà ká fọ́ sí wẹ́wẹ́ fẹ́ni tá a fẹ́ rán létí nípa àdẹ̀rà tọ́lọ̀ ń ṣe fún tí ọ̀pọ̀ àìmọye yẹn náà wà tá a sọ fún ní ìsìn pé à àwọn orin tọ́lọ̀ ń ṣe fún ọ̀pọ̀ náà sọ pé orí wo àhá ẹ wàá sọ pé ṣe bó fún ọ lójú tó ń fi ríran ṣé bó fún ọ láhán tó ń fi sọ̀rọ̀ ṣé bó fún ọ létí tó ń fi gbọ́rọ̀ ṣé bó fún ọ lẹ́sẹ̀ tó ń fi rìn ọmọ èèyàn lè sọ pé bí eléyìí kọ́ bí eléyìí kọ́ sọ fún mi lówó ni so wọ́n mọ̀ wò pé bíi ti òun tó ń dúró sí gbogbo èèyàn náà ló fún lálàáfíà gbogbo èèyàn náà ló fún ní wọ́n ti pè é tí wọ́n fi ń gbọ́rọ̀ ó fún wọn lójú wọn fi ń ríran àlówó tà ń wá yìí kọ́ ìdí nù tó fi jẹ́ pé ẹ̀ ń bùkátà láti ṣe àlàyé ẹ̀fọ́ sí wẹ́wẹ́ fálà ìmòrè ẹni tí ọba ti mòrè tó lọ́n ṣe fún ẹ̀fọ́ sí wẹ́wẹ́ fún yọ padà gbà náà. tọ́ idh anjaakum min ali fir'aun bí ìgbà tán ṣe béèrè pé kí á nìdẹ̀ra wọn ní ẹ̀dínmú ọlọ́ngbà yín lọ́dọ̀ àwọn èèyàn fir'aun ọgbà yín lọ́dọ̀ àwọn èèyàn fir'aun ẹ̀rí pé fir'aun àtàwọn èèyàn rẹ̀ wọ́n fi àjẹ anabi musa aleyhi salam àtàwọn èèyàn rẹ̀ wọ́n fi àjẹ anabi musa aleyhi salam àtàwọn èèyàn rẹ̀ ọlọ́wọ́n bá ní báwo ló ti ṣe gbà yín yasumunakum su al-adab àwọn ẹni tó jẹ́ pé wọ́n mú yín tọ́ ìyà tó burú wò ìyà tó burú ni wọ́n mú yín tọ́ wò kí ni ìyà tó burú náà tí ó tún yé yín ọlọ́ni wa yudhabbihuna abna'akum wa yastahyuna nisa'akum àwọn ẹni tó kí wọ́n ń tú àwọn ọmọkùnrin yín láàyè wọ́n ń tú àwọn ọmọkùnrin yín láàyè wọ́n ń sì fi àwọn ọmọbìnrin yín sílẹ̀ láàyè wọ́n ń sí àwọn obìnrin kù wọ́n ń pa àwọn ọmọkùnrin ìyá burúkú tí wọ́n fi jẹ wọ́n oní gbogbo sẹ́ burúkú gbogbo sẹ́ àbùkù gbogbo ṣẹ́ játijáti gbogbo ṣẹ́ rádaràda iná làwọn ọmọ Israẹli máa ṣe. gbogbo ṣẹ́ burúkú sọ fún yàrá ìwọ́dọ̀ dàgbà tí sílẹ̀ nù. gbogbo ṣẹ́ burúkú gbogbo ṣẹ́ rádaràda gbogbo ṣẹ́ játijáti iná làwọn ọmọ Israẹli máa ṣe. tẹ́ẹ̀ máa ń wá ẹni tí ń kó gbẹ̀ nínú kingdom Firaona àwọn ọmọ Israẹli tẹ́ ẹ bá wá ẹni tí ń sọ ọmọ ọ̀dọ̀ ní kingdom fúnra wọn ẹ lè rẹ́ nìkan nínú àwọn àkùbọ̀ tó ń jẹ́ àwọn ọmọ mísírì tí wọ́n ń ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ ẹ lè rẹ́ nìkan nínú wọn tí ń ṣiṣẹ́ ọdẹ ẹ lè rẹ́ nìkan nínú wọn tí ń ṣiṣẹ́ akóbàtà ẹ lè rẹ́ nìkan nínú wọn tí ń tún bàtà sí ẹ lè rẹ́ nìkan nínú wọn tí ń ṣàgbẹ̀ ẹ lè rẹ́ nìkan nínú wọn tí wọ́n máa gbálẹ̀ títì àwọn ọmọ Israẹli nìkan náà ni máa ṣe gbogbo sí àbùkù sẹ́mi pé àbùkù yẹn máa ń jẹ́ àbùkù gidi nígbà tá a bá wọ̀ tún tá a bá wò sùn tá a rí i pé àwọn ẹni tá à ń jọ ń gbèlú tí wọ́n jọ mọ onílù àwọn ẹsẹ̀ kankan nínú iṣẹ́ táwa ṣe àwa nìkan là ń ṣe ìgbà náà ló máa hàn pàbùkù ní fẹ́ni tí ń ṣe kankan àmọ́ tó bá jẹ́ pé ẹ̀yin ṣiṣẹ́ ẹni tí ń fàgbẹ́ àwọn ọmọ àlú ṣiṣẹ́ ẹni tí ń fàgbẹ́ ẹni tí ń fàgbẹ́ ò ní kápá kódà kó má jọ nítorí pé gbogbo alájọ ṣe kí ni ṣiṣẹ́ yìí bẹ́ẹ̀ náà ẹni tí ń kó gọ́tà tó bá rí ipò nìkan tó ń jájòjì nìkan kọ́ ló ń kó gọ́tà nílẹ̀ yìí ọmọ onílùú náà ń bọ̀ ń kó gọ́tà yóò máa ṣiṣẹ́ rìn yóò lè gbórí sókè nítorí pé iṣẹ́ gidi ni iṣẹ́ tó ń ṣe bẹ́ẹ̀ náà téèyàn bá ń ṣiṣẹ́ ẹni tó ṣe pé ń tún bàtà sí ó wá jẹ́ pé àwọn ọmọ ìlú àwọn náà ń ṣiṣẹ́ hàn àjòjì náà ń ṣiṣẹ́ hàn so àjòjì tí ń ṣiṣẹ́ hàn yóò lè gbórí sókè kò ní kàkúnṣẹ́ ẹ̀ so eléyìí ò lè yé ẹ̀yin dáadáa bí àwọn tó ti lọ sílùú òkèèrè tí wọ́n wówó lọ sàn àwọn tó lọ sílùú òkèèrè tí wọ́n wówó lọ sàn ọ̀pọ̀ àìmọye wọn ni òní lè fẹnu sọ tójú òun rí nígbà tó bá délé ọ̀pọ̀ àìmọye wọn ni òní lè sọ tó ń farasí nígbà tó bá délé nítorí pé àwọn asẹ́tìrú wọn tìrú wọn tí wọ́n máa ṣe ẹ̀ ní rí ọmọ ìlú kan tó lè ṣe rò ẹ ní rọmọ àlù kan tó lè ṣerú ẹ àwọn náà máa ń mọ fúnra ara wọn pé sí àbùkù ni àhà gidi ni ọlọ́run ma má pè tiwa níyà èdè nù tó fi jẹ́ pé téèyàn bá ti gba kádàrà yóò kodoro so ìgbà míì yóò pé ìyá lọ wà lọ ìyá lọ wà England wo lóòrì ní England ń England wo lóòrì ń kó tó àwọn bíbí àwọn tán ṣe jura wa náà bí àwọn nàìjíríà bí àwọn kìnnì àbí òye wa yóò sì débi yóò máa di kaka di kúkú yóò tún di okùn mọ́rùn pé England ló ti ń bọ̀ tó adúpẹ́kọ́ ẹ káàbọ̀ bàbá England <laughs> àmọ́ òun máa lọ pé àbùkù bá ń dá lò ń jẹ lọ gẹ́gẹ́ bí àwọn ìlú lárúbáwá náà ẹ̀rí pé gbogbo àwọn dúdú gbogbo àwọn Indonesia nìkan Pakistan Bangladesh àbí òye wa Philippines àwọn ní sọ ọmọ ọ̀dọ́ nulí àwọn nígbà wọn fọ gbẹ àwọn nígbà wọn fọ gbogbo àwọn nígbà wọn fọ sọ nígbà wọn ṣe kíni ṣé ìwọ wa lè sọ̀rọ̀ níbi tí àwọn ìbá ń tọ́ bá gbé ẹnu lọ́fọ̀ gbogbo èèyàn sọ̀rọ̀ náà ọmọdé sọ̀rọ̀ lọ́sọ̀tì ọba panu wọ́n sì máa ṣe fún un ẹsẹ̀ bọ́lọ̀ nǹkan lọ dá o làwa wí tání ìsìnlẹ̀ yín ran agun mọ́ náà jáde àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ gbogbo àwọn ọmọbìnrin àwọn ọmọbìnrin kéékèèké ní ìsìn wọn ti ń gbalẹ̀ lárúbáwá lọ ọmọ tó jáde sùkúlù tó yẹ kó lọ́ọ́ ọkọ rẹ̀ jẹ́jẹ́ yọ wàá ra gbálé pé ẹ ń lọ Saudi ń lọ Qatar ẹ àwọn fẹ́ dé United Arab Emirates àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ sọ ẹlòmíì lè kó ń lọ Bahrain kí ló sọ ọ̀nù tẹ́ ń wá lọ ẹnìkan fi lọ Sultanate Oman àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ńgbà tán wá dọ̀ tán nítorí wà lójú wa rí àfà wọn afẹjú tó fòtòfòtò báyìí pé wọn náà máa ṣiṣẹ́ ní a máa ṣiṣẹ́ fámásì Ee ama bá wọn àmà bá wọn kọ ọkọ education ọ àmà kọ oògùn sẹ́ni <laughs> kọ́ jọra wọn kù tòyọ́ wa lọ àwọn ọmọbìnrin àwọn ọmọ rondo rondo wọn kó wọn lọ wọn lọ máa fi wọn sọ ọmọ ọ̀dọ̀ nígbà tí wọn bá tún wọn sọsọ wọn tún máa bá wọn tìbọn lọ mú wọn wá ní àwọn tún إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين yóò ما ملكت أيمانهم làwọn obìnrin yìí ṣé ẹrúgun wa làwọn ó pẹ́ ní tí wọ́n ṣàlàyé fún un ṣàlàyé wọn kó náà eléyìí túbọ̀ sí pé ẹ̀jẹ̀ jẹ́ àgbà fọlọ́ ọmọ tiẹ̀ náà ti ń palẹ̀ mọ́ kó ń lọ bẹ́ẹ̀ kọ́gbọ́dọ̀ mi ò mọ owó fò tí wọn wá èlò náà wọn máa fún wọn èlò wọn máa fún wọn wọn bá sùn dọ́ba yóò pọ̀ wọn sí ọ̀kan fi ódìò kan ránṣẹ́ wọn sọ sórí ẹ̀rọ ayélujára ó ní gbogbo ẹni tọ́lọ̀ ń bá ní orí kó náà tún fọn ká ẹni tó bá tún rí kó náà tún fọn ká kékin ni kí ló ṣẹlẹ̀ gan ó ní tí wọ́n fojú àwọn rí ó ní Sultanate Oman ló ń wà Muscat ló ń wà so wọn pé wọ́n lọ ṣiṣẹ́ pé wọ́n máa kọ́ àwọn ọmọ ní english ni o wọ́n máa ní wọ́n fi mú un lọ nàìjíríà kan àtàwọn tó ń ṣiṣẹ́ àwọn ni wọ́n máa kọ́ àwọn ọmọ ọlọ́mọ lọ. tó ń gbà táwọn wá ọmọ ọ̀dọ̀ ló wọ́n ṣé máa ṣe wáàzì rẹ̀ fún tó lọ sí wọn náà gbọ́rọ̀ ó kúkú ní kan lẹ́yìn tó ń ti lówó tiẹ̀ fẹ́ tèmi jẹ́ jẹ́ má gbọ́ wáàzì kí wáàzì ńgbọ̀ ọba ìyá tí ìjọ máa ń tà tí fi rántí kò nílé bàbá tọ́ba tí ọ́ wọ́n máa pèlé sẹ́mi kó ń pèlé nìsín gbà tí ìyá jẹ ó ní tójú òun rí ọkọjà soso sòkò ní ilé sojú abẹ́kọ̀ wá sọ òyìnbó wọn sọ ní sangiliti pé wọ́n abuse àwọn sexually mo rò kẹ́yìn náà ti gbóyìnbó dáadáa ẹ̀ẹ́n tó ń torí pé kò sí tí ò ní ṣẹlẹ̀. ní ti ń ṣẹlẹ̀ láti gbàtà àti wà lọ́wọ́ àmọ̀ pé nǹkan máa ń fa àwọn ọmọ ọ̀dọ́ ṣe lóríṣiríṣi kódà láwọn òwe tá ṣe lóríṣiríṣi láwọn ẹni tí nǹkan yìí ń ta lára pé irú ìbàjẹ́ ìṣèjẹba akramakumullah fún ìgbọ́mọ nàìjíríà lọ́mọ ọ̀dọ̀ tẹ́lẹ̀ àwa ọmọ báyìí ṣe yí padà báyìí tuntun á dàrẹ́kìtì sọ́gbọ́n nàìjíríà ni ẹ máa ó ti lọ́kọ tó ti ṣe akudu nìkà òjijì lọ́kàn gbéra wọn sọ fọkọ pé báyìí báyìí màá ṣiṣẹ́ ọdún méjì máa padà tó bá lè ṣe sùúrù tó bá dẹ̀ lè ṣe sùúrù à ńlọ fira rẹ̀ sọ̀wọ́ nàbì tẹ̀rí pé nǹkan ń ṣẹlẹ̀ àmọ́ ńgbà tó jẹ́ pé tí ìyá bá ń jẹ́ èèyàn tí ò lówó tó nǹkan wàdùwàdù máa bẹ fún un náà nìkan tí máa ń ṣẹlẹ̀ sáwọn èèyàn Nàìjíríà wà bíi nígbàkan ti rọ́nà arọ́ kan tí ọ̀já mọ̀ kankan wàdùwàdù wọ́n ti tò wẹ́ẹ̀ yóò ti tò kó di kí bu ẹni tí ó sìn wọn gbẹ́rẹ́ pàkọ́ gbọ́ tóun ó fi sọ pé kí wọ́n má lọ́wọ́ àmọ́ kó ọ̀fẹ́ bá tiwa jẹ́ ni ẹ má gbọ́ <laughs> ìmọ̀ràn abáàdì tí wọ́n máa wá mú wá wọn bá náà gbọ́ mọ́ torí pé ọ̀rọ̀ tó sọ tìǹjọ́ yọ akramakumullah wọn kó àwọn èèyàn jáde bàjẹ́ nigerians nìsí láwọn ọmọbìnrin kéékèèké kékèké kékèké bíi sixteen seventeen eighteen years wọn kó wọn láti lọ sọ ọmọ ọdọ ọmọ ọdọ ti jẹ ẹlòmíì ò lè ṣiṣẹ́ sin bàbá rẹ ẹlòmíì ò lè ṣiṣẹ́ sin ìyá ọmọ mi ò fọṣọ bàbá rẹ̀ rí kò fọṣọ ìyá rí wàláhì bí gbẹ bá bẹ nu aṣọ yọfọ níbi tí ń lọ lọ yọfọ tí o tún máa rẹ́rìn tó bá tó kọ kájú subhanallah ẹnìkan dáadáa ń jọ ń sọ̀rọ̀ nípa àrùn kan yìí ló bá ní òun wọ bàálù ní kọ̀pẹ́ kó jìnnà gbogbo bàálù yẹn from A to Z àwọn ọmọbìnrin kéékèèké bẹ́ẹ̀ tí wọ́n ń kó lọlẹ̀ lárúbáwá àwọn ẹjẹ́ǹtì ti to pépà wọn kùn sẹ́wọ̀n kí nìsín yìí fún bí ọdún méjì mẹ́ta gbogbo owó tí máa ń pa yóò máa fi sin ẹjẹǹtì tó lẹ́yìn ọdún méjì mẹ́ta mẹ́rin lòun àṣẹṣẹ máa pawó tara rẹ̀ tó ọ̀rọ̀ pé ń dè lọ́dún méjì ń dè lọ́dún àlátúnlélẹ́yìn níjọ́ wọn ti sanwó ẹjẹǹtì tán yàtọ̀ sí pé wọ́n ti lè talé wọ́n ti lè tọ̀nà náà kó tó lọ́ńbì agent ó tún gbowó rẹ̀ ìmúnisìn kọ̀ nù sẹ́wọ̀n kí ìjọba sọ pé àwọn ẹni tí ń mú àwọn èèyàn tí wọ́n ń sọ wọ́n dẹrú ìmúnisẹ́rú tuntun táyé ìsín nìyẹn náà lódodo wọ́n lọ fi hàn sí wọ́fà ní ọmọ apáwó fẹ́jẹ̀ǹtì títí títí àwọn bàbá àyà tí ọ̀jẹ̀ mọ́ máa tiẹ̀ lọ. èmi náà sì ti wọ́kọ̀ rí àwọn bọ́ọ̀sì bọ́ọ̀sì alẹ́ afẹ́ jí bọ́ọ̀sì Àbújá láti wá dé bá Àbújá bá àwọn ndla tí wọn máa mú àwọn ní igbó oníkíní nǹkankan wọn bá dábọ sùn tẹsán kí nàìjà kálukọ ọmọ gbaṣẹ lómi náà ṣe nítorí ẹkúnjẹ so wọn bá wọnú mọ́tò wọn bá rí àwọn ọmọge ọmọge ọmọge bíi méje bíi mẹ́fà ẹ bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀ níbo lẹ ń lọ à ń lọ Àbújá ni ẹ ń lọ gbàwé sẹ́lá Àbújá ni àbí báwọn wọn làwọn lọ gba àwọn iṣẹ́ ok ẹ fẹ́ travel abroad no no ọ̀dà gbé báàgì wa. wá nígbà tí wọn wo báàgì kálukú wọn bá rí pásítọ̀tù tí wọn fi travel nàìjíríà ò lé débi kí wọn nìkan ọmọ amúwe kàkà àbẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ nàìjíríà is an open country wọn bá gba pásítọ̀tù lọ́dọ̀ kálukú nígbà tí wọn fúnlẹ̀ mọ́ wọn síwájú ẹjọ́ ẹjẹ́ǹtì ti mú wa lọ́nu àwọn méjì ní ẹjẹ́ǹtì ẹni tó jókòó wájú ọkọ̀ ẹjẹǹtì à sẹẹrí tá à ń sọ fi dírámà lọ́ba lóòótọ́ wípé wọ́n fẹ́ kó wọn jáde ní lóòótọ́ pẹ̀lẹ́lẹ́ yẹn bá lóun ó lọ kó wọn fáwọn ẹni tí ń ṣe àǹtí iṣẹ́ yẹn àti ẹjẹǹtì àti gbogbo wọn tilẹ̀ bá wọn wọ́n ti sọ àkọ́ sí ẹjẹǹtì lọ́wọ́ tó náà ti ń gbọ̀n àfa owó lọ yanjú ẹ Nigeria owó lọ wọn lọ freely wọn wá wò pé ah kìí ṣe sí àwọn ilé àmọ́ kó tiẹ̀ bá àwọn ẹni tí ó ń ṣiṣẹ́ ń ṣiṣẹ́ mọ́ wọn lọ hándù wọn fún wọn láàárọ̀ sẹ́mi kí nǹkan wọn máa dín nǹkan yẹn wọn máa dín torí àkàràmọ̀kọ́mọ́lá ẹja bẹ̀rù ọlọ́run ẹja bẹ̀rù ọlọ́run kí lẹ̀ ń wá gánà yìí ṣé àrísì ọlọ́run bó fún kálukú tiẹ̀ a nídìí láti sọ̀rọ̀ àwọn adẹ́rú kó tó di pa ara àrísì nígbà tí yìí bá dànù owó kò sí ra yìí padà iyì náà máa fi ṣe kíni owó náà máa fi sọ iyì ẹ̀hẹ́n nígbà tó bá wá ti torí owó tó da yìí rẹ̀ nù sọ̀rọ̀ pé o lè fowó rà torí ọ̀dọ́ wọ wa akramakumullah ìdẹ̀rọ̀ ọlọ́run tó lọ́n ṣe fún wa ẹ̀yin ọmọ Israel anabi Musa rán wọn létí gbogbo sí àbùkù sí àbùkù ló gbé wa lọ́bẹ̀ náà wọ́n fa ọmọ Israel sí bẹ́ẹ̀ náà làwọn foreigners tó máa lọ sílùú òkèèrè pé àwọn lọ wo majority wọn àwọn èsì sí àpàlẹ majority wọn àwọn èsì sí àpàlẹ iṣẹ́ ààbò náà lẹ́rìí tọ́pọ̀lọpọ̀ wọn sí nílùú òkèèrè eléyìí tí sì yẹ kó rí bẹ́ẹ̀ hẹ́n níbi tó o bá ti ń lè gbé má lọ rẹ̀ Israel gbogbo sí àbùkù náà máa fún wọn sí ní gbogbo àwọn ọkùnrin wọn wọ́n sì máa pa wọn. ọlọ́run sọ yìí pé wayadhbahuna abna'akum hmm. wayudhabbihuna wọ́n ní ziyadatun fil mabna taqtadi ziyadatan fil ma'na tẹ́lẹ̀ ti ṣàfikún lórí níta fi ṣàgbégbọ́n ọ̀rọ̀ ó túmọ̀ sí pé tùmọ̀ rẹ̀ náà tún pọ̀ ju bí ọba ṣe wà torítọ́lọ́mùbá sọ pé wayadhbahuna wọ́n ń dún wọn náà nù àmọ́ sọ pé wọ́n yóò dẹ́bì hùnà wọ́n ń dùn wọn ní dúdú burúkú gbogbo ọmọkùnrin táwọn ọmọ Israẹli bá ti bí dúdú burúkú ni wọ́n ń dùn wọn Ọlọ́run gbà wọn ní ibi iṣẹ́ ààbò torí kọ́ lọ́wọ́ bá ti bá wọn dójú ti fìrà ọ̀nà ti parun báyìí dídú ti ń dún àwọn ọmọkùnrin nínú àwọn ọmọ Israẹli ó ti wá sópin torí fìrà ọ̀nà náà ti kú báyìí lásìkò tí Musa ń sọ̀rọ̀ kí ló dé tí sì fi ń dùn wọn wọn náà babaláwo rẹ̀ lálàá pé àwọn ọmọ Ísírẹ́lì ó bí màkà ọmọ yìí ọwọ́ rẹ̀ ní parun ìjọba fìràwọ̀n ti wà tó ẹ sì máa ń gbé kójúmọ́ ríbi gbogbo ara lògùn ẹ̀ igi sọ̀nsọ̀ má gún mi lójú òkèèrè láti yẹ fìràwọ̀n ọ̀fẹ́ dúró dìgbà tó ń tó bí ọmọ ìgbà tó yẹ kó àwọn nígbàgbọ́ sí dán àti sọ Musa alayhi salam àwọn òpè dán ló pọ̀ jù àwọn babaláwo yẹn ti ríran fún fìràwọnà pé wọn bímọ kan oní oúnjẹ sábà bíi ìparun ọlá fìràwọnà ẹni tí ń jìyà láyé kò fẹ́ kú bó wàá làwọn ẹni tí ń gbádùn tó fìràwọnà gbàtó sì jẹ́ kó ń lọ bá ọba alágbẹ̀rù parí tẹ́nìkan ò lè sọ̀rọ̀ wájú ẹ̀ ọ̀pá aláṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó ní gbogbo ọmọkùnrin táwọn ọmọ Ísírẹ́lì bá ti bí láti báyìí lọ kó ọmọ pa wọn ni ìyá ńlá lélẹ̀ tẹ́bá ní kí wọ́n pa àwọn ọkùnrin ẹ̀yà kan rún ẹ̀ fẹ́ kí wọ́n lọ́la ni ẹ̀ fẹ́ kí wọ́n lọ́la nítorí pé àwọn ọkùnrin táwọn ọ̀bá sí mọ́ tẹ́gbọ́n àwọn obìnrin lásán ló wà bébè àwọn obìnrin lásán nígbà tá a ti kó parun bá gbogbo ọkùnrin ìyá ńlá ni fáwọn obìnrin náà ẹ mọ̀ pé ńṣe láyé dùn nítorí pé ọkùnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ obìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báwo láyé ìbá ṣe rí tó bá ṣe báwo ọkùnrin nìkan la wà láyé ayé yìí ó ti le jù àbí wọn náà mọ̀ pé lé ní ìwọ à ká wá fi èlé ká fi pàdé èlé a máa fọ́ra wa dànù ni nítorí kọkùnrin ni wọ́n ó lé bàjẹ́ ọkùnrin lẹ́lòmínà ọ̀nà lé burúkú so ká máa kanra wa lágbo sáyé òní ti dàrú tó báyìí bóòlù ayé ò bá tún ṣe rí tó bá kó gèdè obìnrin nìkan lọ́wọ́ àláyé à ayé ò ti rọ̀ bàjẹ́ jù ayé ò sì dín gbogbo nǹkan gan yọ bàjẹ́ látàrí gẹ́ obi yọ dagun lásì eléyìí náà dagun lásì ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ayé ò kún fún dọ̀tí ayé ò kún fún dọ̀tí sọ̀rọ̀ pé ìyàwó rẹ̀ kọ̀sá déédéé já fínjú àfi nítorí pọ̀ gbọ̀gbọ̀n fún ó kì í fún ni gbọ́n nínú lẹ́sẹ̀ dọ̀tí báyẹn tí mo bá lọ tí mo bá dé tí mo bá dọ̀tí mẹ́ ọ́ à ọ́ gbà ẹn òun náà bá dàfin ju òjijì kọ́ adé obìnrin sóbìnrin náà láyé tẹ̀wọ̀n kí ìdọ̀tí yẹn ó ti pọ̀ jù so bákan náà bó lọ́mọ èèyàn sọ àpọ̀ tó bá yẹ pé èèyàn oríṣi kan lọ́wọ́ ọkùnrin ni wọ́n jẹ́ sáàbì ma àníbì ma èèyàn oríṣi kan lọ́wọ́ obìnrin ni gbogbo wọn wọ́n ma wọ́n níbì ma torí ẹ̀ ọlọ́run dá ká lè bá a máa pọ̀. torí kí ọmọ èèyàn ọmọ bàá jẹ́ pé ọtán ìdínú tó fi jẹ́ pé ọkùnrin ní ọmọ fẹ́ obìnrin obìnrin ní ọmọ fẹ́ ọkùnrin ìwà sọkùnrin ní ọmọ fẹ́ ọkùnrin kẹ́ bí àṣà àwọn òyìnbó tí ọ̀gbọ́n àwọn dìndìnrín dátọ́ tó ń pera wọn lọ́làjù àwọn olùkọ́ tí gbogbo olórí áfíríkà kan bá ti lọ sílùú òyìnbó kan kọ́dà láìpẹ́ láìpẹ́ yìí olórí nàìjíríà tó lọ sí england wọn náà ń ṣèpàdé commonwealth kan bẹ́ẹ̀ so olórí nàìjíríà yẹn gbà tí òun àti prime minister england ti ń sọ̀rọ̀ ó ní òun rọ olórí nàìjíríà pé gba ọkùnrin fi ọkùnrin obìnrin fi obìnrin láàyè ní nàìjíríà náà subhanallah àwọn òní nǹkan tó ń polówó dúró àwọn àwọn culture òfò níjẹ́ òun náà ló di culture lọ́dọ̀ òyìnbó náà níjẹ́ aranu rádaràda sẹ́sìmọ̀ náà ìyá rẹ̀ lọ́fẹ́ obìnrin míì tán fi bí àbí bẹ́ẹ̀ kọ́ ni. irú tàwọn amẹ́ríkà ní ìsinsẹ́ àwọn pé bàbá tiẹ̀ náà fọkùnrin míì ni wọ́n fi bí tó fi wá di pé civilization akramakumullah báwo la yí ọba ṣe rí tí ọba sọkùnrin bẹ tọjọ kóbìnrin lásán bóun ni ọba ṣe dà tó bá kóbìnrin lásán tí ọsọkùnrin bẹ rádaràda ni ó jẹ o ah ọlọ́run ọba wa ga púpọ̀ ọdá wa lápọ ọdá wa lábọ ẹ rí i pé ẹ̀yin ní ìsinyìí tí ìdààmú kan bá báyìí ẹ lọlé ìyàwó yín bẹ lé so tí kíní kan bá ṣe nu fámìlì yín táwọn ọkùnrin sọ pé àjọ fàáyó tó ra wọn ni tá ló ń bá sọ báyẹn tó máa ń sẹgbẹ rẹ ni àwọn àǹtí yín àwọn àbúrò yín àbọ̀ ọ̀dẹ́ ẹ má ṣe báwọn ẹ má ṣe báwọn ẹ má ṣe fámìlì yìí ó tú ẹ dákun bọ̀ ọ̀dá mi wà àbúrò mi bó ni ó bó ló ṣe má ẹ rí i pé fámìlì yín yọ padà dúró déédéé tó bá kó gèdè ọkùnrin ní kọ́ gbogbo àwọn bàbá nǹkan ẹ fìdí wọn jálẹ̀ ńjọ́ mi pé ẹ dákun la bàbá ti fìdí jálẹ̀ ńjẹ́ ẹ rò pé gún bẹ lára bàbá ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọkùnrin bẹ obìnrin bẹ lódélé ó tòrò tó bá yẹ kó ọkùnrin ti dàrú tó bá yẹ kó obìnrin lásán ni ilé náà torí ni ń pa àwọn ọmọkùnrin àwọn Israel ẹ sì gbé tó ọ̀kan tó lóríire ọmọ ọmọ tó lọ sọ pé yóò dé yóò dé náà bí àwọn ọ̀tá tí wọ́n bá ń fò tí wọ́n dẹyẹ ọmọ ò ti lọ ọmọ wọn lọ wọ́n ti gbọ́ pé ọmọ tó ti dàgbà ha ọmọ tá a wá wá wá pé ah, ẹ lè rí ẹ lè rí ẹ wá wò gbà tí ọlọ́wọ́n bá fẹ́ fi agbára rẹ̀ hàn àsìkò tó léwu gan wọn á bí Musa alayhi salam bàtà wọn á bí Musa ọlọ́wọ́n bá wá mí sí ìyá rẹ̀. tí ẹrù bá ń fọm kọ́kọ́ fọmọ lọyàn kọkọkọ gbọyàn rẹ tẹrù bá ń lórí rẹ sọ àpótí kọ wá dí àpótí wọn kọ odò kí odò Nile tó bá sọ odò Nile láṣẹ máa gbé lọ sẹ́yìn mi Musa ẹni tó fẹ́ lọ títí ọlọ́run bá fẹ́ ṣe nǹkan ọwọ́ ọ̀tá gan-an ní nǹkan ìyàlẹ́nu ti ṣẹlẹ̀ tẹ́bẹ́yìn lẹ́yìn wá pé fẹ́ pa òun ló dé yìí nàbì Musa wá dé àwọn ọmọbìnrin gbé àwọn ọmọ ọ̀dọ̀ gbígbé tán gbé báyìí gbàtọ́ lọ́n ṣe tán tọ́tọ́tọ́ pé lílà lọ́lọ́n fẹ́ là wọn àgbé lọ bá Fìràwọn ìyàwó Fìràwọn náà wọn gbé lọ bá rírí tó ń rí báyìí ìfẹ́ tó ìfẹ́ ìfẹ́ Musa bò lọ́kàn yìí torí kọ́lọ̀ ti sọ nípa Musa pé wa alqaytu alayka mahabbatan minni mo da ẹ̀wù ẹ̀wù fẹ́ bù ọ́ látọ̀dọ̀ wọn lẹ́nu kí n rí anabi Musa kọ́ mọ́ fẹ́ràn rẹ̀ immediately tó bá ti rí tàrí ọ́ fẹ́ràn rẹ̀ náà rírí táwọn ọmọbìnrin yẹn rí wọ́n fẹ́ràn rẹ̀ wọ́n gbé rí ẹrí ẹ ọ́dọ̀dọ̀ ìyàwó Fir'auna wọ́n gbé lọ sọ́dọ̀ bàbá olórí ibú yẹn rírí tó náà rí ó ti nífẹ̀ẹ́ Musa jù fìràwọn àti ọjọ́ sí wọn gánadó wọlé sí pé ìwà wọn sì ní fìràwọn náà òbí ma bàbá ni qurrata aynin li wa lak ìtutù ojú ni fẹmi àtiwọ rárá rárá rárá tutù ojú bá ó lè jẹ tutù ojú fún ọ kì í ṣe fẹmi <laughs> torí ẹ la olùbọ́sọ gbé fìràwọn rẹ ti aburú síra rẹ láti pìlẹ̀ aburú jẹ tiẹ̀ ìyàwó rẹ ro rere síra rẹ láti pìlẹ̀ rere jẹ tiẹ̀ torí rẹ̀ dáadáa ní ká máa rorò ra wa o tọ́ ẹni ìyàwó fìràwọn náà tó sọ pé ah àṣà ẹ̀yàn fáànà tó bá sọ pé kìí ṣe tutù ojú fún ọ ó lè wúlò fún wa ó lè wúlò fún wa káti ẹ̀ pé kò jẹ́ tutù ojú fún ọ ó lè wúlò fún wa ó rárá kò lè wúlò fún mi pẹ̀lú nǹkan kan ok gbogbo ó sì wúlò fún ìyàwó fìràwọn náà tiẹ̀ ó ní àwọn ọ̀nà tàkìdá wọlé dá ok kò jẹ́ tutù ojú kò wúlò jáàmù lọ́mọ àwọn òkúkú bímọ o ò bímọ o bọ́là rẹ ṣe tó o bímọ. Mm, ok eh, orí yẹn sọ orí yẹn sọ <laughs> so kò bímọ kò ṣe jálágbé ẹrú parí tó kò bímọ so kò ṣe fa anabi musa dànù aleyhi sàlám oúnjẹ fìràwọn musa wa jẹ dàgbà owó rẹ wọn ná lé lórí tó fi dàgbà gbogbo olùtún àmọ́ ọba àbẹ́ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ó tún nya nítorí lò síbi tó wù nínú palace fúláwọnì tó bá di pé ìgbọ̀nsẹ̀ bá mú yóò tún yàgbẹ́ bẹ́ẹ̀ lẹ́nu kankan ò sì gbọ́dọ̀ kan lẹ̀ pété ní bẹ́ẹ̀ mìíràn kó tètè jáde subhanallah tó báyìí ọlọ́wọ́n báyìí lọ́la nàbì Musa alayhi salam tó wa yastahyi nisa'akum wa yastahyuna nisa'akum wọ́n wá ń dá àwọn ọmọbìnrin yẹn sí ìyá ni o ìyá ni pé wọ́n ń dá àwọn obìnrin sí wọ́n ń pa àwọn ọmọkùnrin ìyá gidi ní fún gbogbo àlòmà ẹ̀rí tóbìnrin bá lọ pọ̀ lápọ̀jù táwọn ọkùnrin sì kéré jọjọ àwọn ẹni tí rò rẹ bá ṣẹlẹ̀ sí ni kẹ́ẹ̀ bilé rè ìyá ńlá ní fálòmà àwọn orílẹ̀-èdè tó kún bá ti ṣẹlẹ̀ nínú irú rẹ ti sábà máa ń ṣẹlẹ̀ láyé nìsín gẹ́gẹ́ bí Germany nígbà tán jagun ayé alákọ̀ọ́kọ́ àtẹlẹ́kejì ó ṣe àkóbá ńláńlá fún àwọn ará abẹ àwọn ọkùnrin dínkù jọjọ nínú àwọn èèyàn Germany títí tó fi dòní ìyọ́ hàn àwọn obìnrin pọ̀ jáde rẹ̀rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé bẹ́nu system wọn dìgbà kan bí tó bá wá sí Germany tó bá ti ṣetán láti fẹ́ ọ̀kan nínú ọmọbìnrin wọn wọ́n ṣetán láti fún ọ níwèé ìjọba rẹ̀ nítorí pé àwọn obìnrin pọ̀ àwọn sì tún ni wọ́n gbà àwọn ìfẹ́ ju ìyàwó kan lọ yìí èèyàn mélòó náà ní fẹ́ yàwó torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìyá ńlá ni fáwọn obìnrin ọ̀pọ̀ lápọ̀jù nígbà táwọn ọkùnrin kéré àwọn ní ìsìn á rí i pé kò sógun kò sí kan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn obìnrin pọ̀ jọ ọkùnrin lọ wọ́n sírò rẹ̀ pé táwọn ọkùnrin tọkùnrin kọ̀ọ̀kan àti mùsùlùmí àti káfíìn tí wọ́n máa ń fẹ́ yàwó mẹ́rin mẹ́rin àwọn obìnrin ò tún ṣẹ́kù láyé nìsí tí gbogbo ọkùnrin kọ̀ọ̀kan máa ń fẹ́ àwọn mẹ́rin mẹ́rin àti káfíńsì àti mùsùlùmí àwọn obìnrin ó tún lé adẹ́kọ̀ obìnrin tó lé ńlẹ̀ pọ̀ gan obìnrin tó lé ńlẹ̀ wọ́n pọ̀ gan báwo wá ní fìrà àwọn ẹ̀tọ́ yẹ pé òun lọ́mọ̀ọ́mà lọ́mọ̀ọ́mà máa sí àwọn obìnrin ń sẹ́ wọn ń sì ń pa àwọn kan kò dáa bẹ́ẹ̀ ọ̀daràn ní fìrà àwọn ọ̀gá ńlá lọ́jẹ́ nù àwọn ọ̀daràn tọ́ ọlọ́wọ́n bá ní wa fi dhalikum bala'un min rabbikum 'azim dájájú lílà tọ́lọ́ ńlá yìí ìdára ńlá ni bàlá níbi bima'na ni'ma ìdára ńlá ni lílà tọ́lọ́ ńlá yìí lọ́dọ̀ Fir'aun nàbí sẹ́bẹ̀yìn fúnra ara yín ẹ̀ lè dágbára yín lọ́dọ̀ Fir'aun ọlọ́run lọ́gbà yín ẹ̀yin náà ti kó lẹ́yìn ẹ̀yẹ pẹ̀rẹ̀ láwùjọ nìyí kò sẹ́ni tí ń pa yín lọ́mọ mọ́ nìyí ẹ lè dúpẹ́ orí yìí kò síbẹ̀ sí lè ṣe tó tẹ́ dúpẹ́ àfi kẹ́ ẹ máa fẹ̀yìn fọlọ́ lọ́pọ̀lọpọ̀ tọ́ bẹ́ẹ̀ náà làwọn náà ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣàánú wa ọlọ́run ṣàánú wa pẹ̀lú wípé a wà láwùjọ pé àwọn ẹni tó wà ń bẹ̀ gbogbo wọn ẹsẹ̀ mùsùlùmí àwọn èèyàn tó sì jẹ́ pé wọ́n ẹsẹ̀ mùsùlùmí gbogbo ọ̀nà làwọn wá láti mú kí wọn náà fi islam rẹ sílẹ̀ wọ́n náwó gidigidi lórí bó ṣe fi islam sílẹ̀ gbogbo ọ̀nà náà sì gbà láti rí i pé àwọn yà ọ̀yà islam wọ́n gbọ́ ọ̀nà education wọ́n gbọ́ ọ̀nà health gbogbo oríṣi wọ́n gbọ́ ọ̀nà kòsíkòsí àárọ̀ ọlọ́ pẹ̀lú oúnjẹ so gbogbo àwọn ọ̀nà yìí náà ń gbà ṣùgbọ́n tọ́lọ̀ ń ṣe là ó di káfíìrì ọlọ́run là ó di kèfèrí kí ló ní dúpẹ́ fọlọ́ sí dandan ni kò dúpẹ́ fọlọ́ tó o bá tiẹ̀ fẹ́ dúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀rẹ̀ ilé ò lè dúpẹ́ fún àfi kó o dúpẹ́ níwọ̀n bá agbára rẹ ti ṣe mọ́ ọlọ́run máa láyìn ọlọ́run máa gbáyìn tó máa ń tẹ́tí kó àwọn mídíà wa àti ìtọ́jẹ́ amóhùnmáwòrán àti ìtọ́jẹ́ pé asọ̀rọ̀mágbèsì máa rí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ programs tó wà ń bẹ̀ ọ̀nà àti sọ́ọ̀dẹ̀ ẹni tó fi Islam sílẹ̀ lọ́jọ́ jùmọ̀ àtọ́jọ́ tí ò jùmọ̀ gbogbo ẹ̀pẹ̀pẹ̀ náà ni lọ sí di fi Islam sílẹ̀ síbẹ̀síbẹ̀ ọlọ́run ọba là ọlọ́run ọba gbà ó ewúlò ní dúpẹ́ fọlọ́sùn. wọn náà wò tó bá wọkọ̀ láti èkótọ́ ọlọ́run lọ kánú ti ṣe jìnnà tó wọ́n tobi gbà mí tó fi orin ni wọ́n mọ̀ kọ́ sí ọ létí lóríṣiríṣi àmọ́ pẹ̀lú òkú ọlọ́run tó bá sọ̀kalẹ̀ ó rí pọ̀ ọ̀há nù la sọ tó gbogbo eléyìí nínú sànù tó tó ẹlòmíì kò rámì òwò tó bẹ́ẹ̀ tó fi di káfìrì kí á lò ní dúpẹ́ fọlọ́ wọn bá sí ẹlòmíì obìnrin náà lò tán fi mú wọn dẹ gbogbo ẹ̀ sí ọ kó fi Islam sílẹ̀ owó lò ní dúpẹ́ fọlọ́ wọn bá sí alhamdulillah torí ká alukur'an ni a lè gbọ́ yìí kò lè wúlò fún wa àfi ká kà kún pé gbogbo àyà tó bẹ àwa lọ́nà bá sọ àwa gàgà lọ́nà bá sọ. tánàbí musa ní rán àwọn èèyàn rẹ̀ létí nìsí nípa àdẹ̀ra tó sí gbogbo tó sí ni a rántí ìdẹ̀ra gbogbo tó lọ́n sí fáwa ni tí oníkálukú wa bá rántí ìgbà mi tálákà débi wípé ìjọ base bá ṣe ní ìjọ ọlọ́run bá ṣe ní tí wọ́n ọlọ́run ti wá dá wọ ní ìsìn débi pé olùmọ̀jẹun lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ kí ló ní dúpẹ́ fọlọ́run bá sí i àwọn òbí mi wà tẹ́kẹ́tílé ọ̀bá dé wọn à ní tiraka rówó láti ra pọ̀nmọ́ tí wọ́n fi sínú omi ọbẹ̀ pọ̀nmọ́ gbogbo ọjọ́ lásán kò sí tọ́jú ẹran wọ́n ti wá dẹni tí ń jẹ màálù à ń jadìẹ à ń jẹja gbọ́n tó wù àfi tí ọba wọ̀ kí lọ́ọ́ ní dúpẹ́ fọlọ́wọ́n bá sí. rántí pé ọ̀pọ̀lọpọ̀ lọ́wà tẹ́ pé tí ọdún ọba dé àwọn òbí rẹ̀ lówó láti daṣọ fún wọn lè ra bàtà fún wàásù tí wàá kúnlé nìsí tẹ́wù sọ fún ọ pé wọ̀mí níbi tá a sọ pọ̀ dé lọ́dọ̀ kí lọ́ọ́ ní dúpẹ́ fọlọ́wọ́n bá sí. rántí pé àwọn òbí tiẹ̀ wọn àrówó rán ọ lọ sí skul ni wọn àrówó rán ọ lọ sí skul tí sì ń bọ ọlọ́kàn jẹ lójoojúmọ́ àwọn náà fi ṣèkà wọn ò níní òwò lónìí ní ìsìn àfi skul tó ọba fẹ́ fọmọ rẹ sí kí ló ní dúpẹ́ fún àwọn ọmọ sí akramakumullah ìdẹ̀ra tó lọ́n ṣe fún wa pọ̀ àárẹ̀ mi ń dẹnu láàmú àárẹ̀ kékeré sí i. àmọ́ tí wọ́n bá ti tètè mójútó níbẹ̀rẹ̀ lọ́tà àwọn òbí ọ̀lọ́nà tí wọ́n fi lè rówó tí wọ́n fi mójútó láàárẹ̀ yẹn fi bọ́ ọ̀dàgbà lónìí ebi wọn mọ̀ pé tọ́mọ rẹ bá sunkún lásán tọ́kẹ́ lè lo jẹ̀wọ́ fún tí ọ̀dà kẹ́ wọ́n sọ pé kí wọ́n máa gbé e sọ lọ́sítù táwọn bá yẹ̀wò tó máa ní kò sí ní tó ṣe é máa gbé lọ lé o lè tún ní kí wọ́n admit ẹ̀dá rọ̀ la kó bọ́ wojú kí ló ní dúpẹ́ fọlọ ọba sí torí délé ìdẹ̀ra tó náà ṣe fún apọ̀jọ náà àá lè ka dípò bá lè dúpẹ́ alhamdulilayi ọlọ́ni wa ìdá àdánù rabbukum la in shakartum la azidannakum wa in kafartum inna cadabi la shadid tún náà wọn létí ìrà nàbì muhammad sallallahu alayhi wa sallam nípa àgbà tó náà ń ṣèkéde fún yín nípa àdéhùn rẹ̀ rán wọn létí ìkéde tọ́lọ̀ sí lórí àdéhùn tó bá wa sí rán wọn létí nípa àbúra tọ́lọ̀ wọn bá bú pẹ̀lú títóbi àti gbígbàngbàn rẹ̀ àti ìgbéraga rẹ̀ wípé la in shakartum tẹ́ bá fi lè dúpẹ́ fọ́lọ́run lórí ìdẹ̀ra tó ṣe fún yín àti rán yín létí àwọn ìdẹ̀ra tó lọ́n ṣe fún yín tẹ́yìn bá wá dúpẹ́ fún lórí àwọn ìdẹ̀ra yìí ọlọ́run ní tẹ́ bá fi lè dúpẹ́ fún mi lórí ìdẹ̀ra tí mo ṣe fún yín la azidannakum mo búra mo búra pé dájúdájú màá ṣe àlékún rẹ̀ fún yín àìdúpẹ́ làìrá lẹkùn rè àìmoore ló bí kí ìdẹ̀rọ̀ parun gbogbo ẹni tí wọ́n ti ń dúpẹ́ ìdẹ̀rọ̀ atọ́lọ̀ ń ṣe fún yóò tún máa lékún sí ni torí ẹ̀ a máa ń fa hàn dúpẹ́ a máa ń fọkàn dúpẹ́ a máa ń fi gbogbo oríkèé ara dúpẹ́ nítorí kí wọ́n ní kó dúpẹ́ wọ́n á sẹ alihamudulilayi kò tí ì ràn eléyìí náà dáa púpọ̀ torí pé wàá nu hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ anabi sallallahu alayhi wa sallam onítọ́lọ́ ń bá fún yàn ní gbogbo ilé ayé pátá korongodo tí yàn bá sọ pé alihamudulilayi alihamudulilayi ọba jẹ́ kó lóore fún gbogbo orí tọ́lọ̀ ń ṣe fún yàn wàlàkín orí tọ́lọ̀ ń ṣe fún wa ń fẹ́ ká fi ahọ́n dúpẹ́ ń fẹ́ ká fọkàn dúpẹ́ ń fẹ́ ká fi gbogbo oríkèé ara dúpẹ́ ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ló ń dúpẹ́ tí ó rà lẹ́kùn òrè báwo la ṣe máa fa hàn dúpẹ́ ahọ́n rẹ yọ lẹ̀ sí alhamdulilah alhamdulilah wa ashukuru alhamdulilah wa ashukuru mo fi gbogbo ẹ̀yìn fọlọ́ mo sì dúpẹ́ fún mo fi gbogbo ẹ̀yìn fọlọ́ mo sì dúpẹ́ fún nítorí pé la hawla wala quwwata illa gbogbo tó níyẹn ta ló fún wọn bọ́ọ̀lù ọ̀sẹ̀ gbọ́n ọ̀gbọ́n tí wọ́n lómi ti ń jìyà agbára kí ló ló ní ọ lágbára táwọn ẹni tí ń rú àpò èlùbọ́ tí ń rú àpò èrè wọ gẹ́gẹ́ bíi ta ni ṣé wọ́n lè ru àpò sìmẹ́ǹtì kan ọ̀nbẹ nínú àwọn ẹrú ọlọ́ni sọ pé yóò ru àpò sìmẹ́ǹtì méjì kan dín yẹn ni tí ò ní mọ̀ pé kankan sí òun ó tún lé ní ẹgbẹ́ ẹlẹ́kẹta lé ẹyin lẹ́yìn màsánù ẹgbẹ́ one fifty kg <laughs> ṣèyí wọ́n kún mọ́ ẹ̀ ká má gbé kan lé ọ lórí ó sòsù kan lọ́sibítù ọlọ́run á ṣèdẹ́ra fún ọ lóríṣiríṣi tá a hàn rẹ gbọ́dọ̀ lẹ̀ sí dúdú pẹ́ fọlọ́ a gbọ́dọ̀ ṣe èsì máa sọ pé èmi náà ní nígbà tó fi mọ gbọ́n experience mo ní ọmọ pé Germany mo ti lọ kọ́ business ni ọmọ pé England mo ti kọ́ commerce ẹ ìrọ̀lẹ́ tọ́lọ́n bá dọ́dọ́ àgọ́ rẹ yọ jẹ ṣége la rẹ àgọ́ tó ń pè lọ́gbọ́n tọ́lọ́n bá dọ́dọ́ wá sí ìyàjẹ́ nítorí pé owó níní kọ̀kọ́ gbọ́n gẹ́gẹ́ bó sì jẹ́ pé owó tún máa gọ̀ tọ́lọ̀ ń bá ti kọ́ pé yẹn ó lówó yóò lówó náà máa dúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀ra tọ́lọ̀ ahọ́n wa ni ó gbọ́dọ̀ lẹ̀sìn mi máa dúpẹ́ fọlọ́ torí ẹ̀ gbọ́dọ̀ subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah ó ti kó gbogbo ẹ̀jọ̀ tó bá tún wá lọ jẹ́ kó ọmọ tó máa ń sọ. So tó ọmọ wa wí lọ́pọ̀lọpọ̀ wàlẹ́ òkú oríire subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah subhanallah mímá ni fọlọ walhamdulillah mo fi gbogbo ẹ̀yìn fọlọ wala ilaha illallah kò tí ẹ sọba kan tọtọ láti fòdodo jọsìn fún àfi allah allahu akbar Ọlọ́run ló tóbi wala hawla wala quwwata illa billah. ìdọ́gbọ́n kan gbọ́n èsì dagbara kan ní lẹ́yìn ọla tó gbólóhùn yìí ti tó yàn nínú ilé ayé láti fi hàn pọ̀ sọ̀rẹ́ndà ó sì mọ̀ pé gbogbo ntọ́lọ̀ ń fọ fún ọlọ́run ló ṣe fún eléyìí jẹ́ ọ̀nà kan tá a fi máa dúpẹ́ oríṣi kejì tó tún gbọ́dọ̀ wà pẹ̀lú ẹ oníkọ́ fọkàn dúpẹ́ máa fọkàn dúpẹ́ kọ́ gba pé gbogbo ti ń bẹ pẹ̀lú rẹ nídẹ̀ẹ́ra àkọ́tọ́dọ̀ ẹlòmíì wà fìlátọ̀dọ̀ lọ ẹnìkan kọ́ ló ṣe Allah Rabbul ló ṣe wa ma bikum min ni'matin famin Allah ọlọ́ni gbogbo ti máa ń bẹ pẹ̀lú yín nídẹ̀ẹ́ra ọ̀dọ̀ ọlọ́run ló ti ni wọ́n èèyàn kan ò sí kan ò igi kan ò sí kan ò sí kan ò sí ọlọ́run náà wa ma bikum min ni'matin faminallah kọ̀wọ́ lọ rúwúyẹ lọ́kàn rẹ kan wípé àyọkúrò lélẹ̀ yìí ló ṣe fún mi a'udhu billah ọlọ́run ló ṣe gbogbo ń bá rí rẹ ọmọ ọmọ rẹ gbogbo oríkèé wa ẹni tó bá ń dúpẹ́ fọlọ́ yóò máa sin lọ ẹni tí kì í sin lọ kó dúpẹ́ fọlọ́ nítorí pé nínú kọ́ ọmọ orí tọ́lọ̀ ń ṣe fún ọ lóore kò náà ní kọ́ máa sin lọ ẹni tí èèbá sin lọ kó dúpẹ́ fọlọ́ torí ẹ nínú kọ́ ń sin lọ kò náà ní kí ọ náà máa ṣètọrẹ àánú kí ọ náà máa ṣàánú àwọn èèyàn nítorí pé ẹni tí wọ́n ń ṣàánú lọ́lọ́ máa ń ṣàánú tó gbogbo eléyìí pàtàkì nínú ìgbésí ayé wa. وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم Olúwa Ẹlẹ́dàá yẹn rántí o nípa àgbà tó ṣe kéde àdéhùn tó ṣe pété ẹ bá ó búra ó ní tẹ bá fi lè dúpẹ́ òun ṣàlékún fún un òun ṣàlékún fún un. ẹ̀yin tọ́lọ́wọ́n ọba Ẹlẹ́dàá wa ṣàánú ẹ̀yin tọ́lọ́wọ́n ọba Ẹlẹ́dàá wa tó fún lọ́wọ́ ẹ̀yin tọ́lọ́wọ́n Ẹlẹ́dàá wa tó fún lọ́lá ẹ̀yin tọ́lọ́wọ́n ọba Ẹlẹ́dàá wa tó fún nípò lẹ́ńgbọ́ yìí o. ọlọ́run bá ní tẹ́ ẹ bá fi lè dúpẹ́ òun ṣàlékún fún un ẹ sì gbálàyé báwo lẹ́sìn máa dúpẹ́ ẹ ti gbálàyé bẹ́ẹ̀ sì máa dúpẹ́ nítorí dájú náà ní gbálàyé mórí lọ́pọ̀ jù nínú àwọn èèyàn tó lọ́wọ́ bá sì dọ̀la fún ọmọ èèyàn aláìmoore ni ẹ rí i pé nínú tó lọ́wọ́ bá fún yẹn fi ẹ̀mí ìmoore hàn yẹn fi ẹ̀mí ìmoore hàn.

irú rẹ̀ náà lọ́lọ́run dá máa kálukú wa gbogbo ẹnìkan tó bá ṣe lórí tí o bá fi lè dúpẹ́ ọmọ òkú wọn jí kù lọ iná ni yorùbá náà fi pa lóru fẹ́ni tá a ṣe lórí tí ò dúpẹ́ wọn ní bí ọlọ́ṣà kó ni lẹ́rù lọ ọlọ́ṣà gan ló kó ni lẹ́rù lọ kìí ṣe bíi torí pé ẹ̀yin ọ̀sán ẹ̀ ẹ̀ ẹ̀ ń tí mo fún ọ yẹn sẹ́wọ̀n kó bẹ́ẹ̀ ṣe fún un lọ́ba sẹ́nu pọ́n ọkàn gbàánu ọlọ́mí kan tún lè fọwọ́ sí gbà kò sí wàhálà um, ní tí mo fún ọ yẹn jẹ́ ń wo um, ó ní bẹ́ẹ̀ sẹ́ máa ń sẹ́tì ẹ̀ mo fẹ́ sẹ́tì ẹ̀ fún <laughs> bí fóònù fóònù pàǹpàǹpà ló fún wọ́ra fóònù thirty thousand ọwọ́ agbélé lọ́kàn gbàánu ẹ̀ ń sọ́wọ́ ètò ọ̀rọ̀ àfọlù ẹ̀ òbúrú sáwò wọ́n fẹ́ bọ̀ sẹ́tì ẹ̀ yọba sẹtù mo fẹ́ kọjú ẹsùn oorun tó tí ọba kọjú sí oorun èmi náà lè dákun ń hmm, mọ òbí mi bàbí ìbá sì mọ kọjú ẹsùn oorun kò ní sí tó bá bá kan gbọ ọkàn sọ àpò. a ẹ fún mi má ni ẹ kọ̀dá kéèyàn fún yẹn ní kankan gba padà kò burú ń fẹ́ lómi àmọ́ wọ̀ ọ́ mo rò pé yé wa lóòótọ́ kọ́ bá fún yẹn ní kankan gba padà àmọ́ àìmoore a kò síwà tó burú jù ìmọ̀ dínà é rí ìmọ̀ mú kó orí ó sùn ní í ṣe tani tó sóore fún kò dúpẹ́ ó ní ọlọ́run nìkan ló ń dúpẹ́ fún jẹ́yẹ ó dúpẹ́ fọlọ̀ ṣùgbọ́n o tún gbọ́dọ̀ dúpẹ́ fẹ́ni tó sóore fún ọ torí pé Ànábì sallallahu alaihi wa sallam oní ọ̀dọ́ tó fi yọ akpé man la yashkuri an-nas la yashkurillah man la yashkuri an-nasa ẹni tí kò bá ti dúpẹ́ fún àwọn èèyàn lórí orí tán ṣe fún kò ní mà ti dúpẹ́ fọlọ ẹrẹ lómi nísì ẹnìkan ẹnìkan gbóúnjẹ sínú ní àtẹsíọ́n o ọlọ́wọ́n san yín lẹ́sàn-án rí o ọkọ̀ kọ̀yìn tí fún yín a ah, ti <laughs> lọ́ba tó lọ làṣẹ tó fi lọ ma ẹni fi lọ ẹlòmíì lẹ fún ẹnìkan nísìn ẹ̀rọ àbàjáde ẹ̀ bá gbé fún un náà ní pariwo kó òun rí tó wọ́n fi ṣiṣẹ́ òun rí òun sì fẹ́ máa sọ kádà ọ̀dà kò burú ẹ bá gbé ẹ bá gbé bàjáde bàjáde bá bàjáde ní ìsìn ẹlòmíì two hundred and something thousand ẹ bá gbé tuntun fún nígbà tẹ́ gbé fún un so kò dúpẹ́ kò sí kan lọ́wọ́ á ní ẹ. tó bá sì ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ ńjọ́ kan náà ni à ẹ dákun ẹ máa kíyèsí bẹ́ẹ̀ ṣe ń ṣe ilé ayé fa ẹ sọ jù bá ni tó bá jẹ́ pé torí ọ̀kadà tó gbé fún mi ni èmi gbà pọ́ lọ́n lọ́ra fún mi kò sí wàhálà ọlọ́run náà lọ́ra fún àbí òye <laughs> torí ẹ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nu o ẹlòmíì nìsín olówó kan wó sùsùn ọ̀ràn lọ sí hajj ọwọ́ ayáwa ni ọlọ́run lọ́rìn lọ hajj ọlọ́run náà àmọ́ sábàbí kan wà ó dúpẹ́ àbí ìyá tí ọjọ́ lọ kọ lẹ́tà sí tó ń jọ tí ọba wa jẹ ọ má pariwo fáwọn kí nìsín òkè ọjọ́ ìyá ọlọ́run níjọ pẹ́ tó náà bá dé má pariwo eléyìí ìjàgbọ́ ti sì jẹ a gbọ́dọ̀ dúpẹ́ fẹ́ni tó bá sọ̀rọ̀ fún wa ká dúpẹ́ fún un nítorí pé òun gan alára tí ò bá jáàánú ọ̀rọ̀rùn fẹ́nìkan láti mú nǹkan rẹ̀ kó fún ọ kò rọrùn fẹ́nìkan láti mú nǹkan rẹ̀ kó fún un ẹ̀yin náà wò ó ìyẹn máa ní nǹkan gbà mí tí ò sì tí ò lò kò lò rárá tọkà gbé síbi kan ní ọjọ́ tẹ̀yìn bá ti sọ pé ṣé kí n máa gbé kinní lọ rárá o gbé lọ báwo kò ló ó ti sọdún márùn lẹ tí ó lò tó sì tẹ ẹ̀yin lọ́wọ́ ó ní rere tẹ fi ṣe rárá o mọdébẹ o ṣé mo sọ fún ọ pé subhanallah so torí ẹ jẹ́ ká mú orí ẹ jẹ́ ká mú orí nínú kan ti ń da yorùbá láàmú jù ńlá ẹ mú orí ìwà yẹn wà fáwọn yorùbá gidigidi tẹ ẹ rásà tá ń dá yìí wọn kàn ń dá ni ọ̀làpá wọn kọ̀ lápá wọn bíi ti olókèrè mu ìwà ìmórí pọ̀ fún yorùbá dáadáa wọn náà wúra rẹ wò dáadáa so wọn a máa fi bí sú olóore ìdínú tó rí òfin pọ̀ láwùjọ wa orí ọ̀pọ̀ láwùjọ wa kí ni túmọ̀ orí tí mo ní kọ́ pọ̀ láwùjọ wa orí tí máa ń tọwọ́ èèyàn gbọ́ sọ́wọ́ èèyàn orí tí máa ń tọwọ́ èèyàn gbọ́ sọ́wọ́ èèyàn pọ̀ láwùjọ wa jàmá nítorí pé ẹ̀mí àìmoore ti pọ̀ jù tẹ bá rà àwọn ẹni tí ń sàánú lóríṣiríṣi tí kálukú bá ń kọ̀ǹpléìn yọ yà yín lẹ́nu ẹni tó sàánú àwọn èèyàn ládùúgbò ẹni tó sàánú wọn níletò ẹni tó ṣàánú wọn lábúlé ko ẹni tó ṣàánú wọn nínú gbòòrò tẹ bá ara burú tó tún máa ṣe sí wọn sì máa fi ìwà burúkú sùn ṣé yóò ronú pé wọn tún ṣe nǹkan míì láìláì kò ní sí nítorí pé Yorùbá ń tiwọn generally àwọn ọmọ ń tà àfẹnú ṣètú ká fi wà rọfù ẹni tó ṣàánú wọn tó máa ń wẹnu sí la ẹ sì fọ yóò lù wọn lọmọ pa ni. ese kó lù wọn lọmọ olówó sọlọ àsìrẹ lóko ẹ tó ṣe kálẹ kálẹ kọlọ wọn tẹtí ẹ ẹni tí ń jìyà bá sakọjìyà sakọjìyà so ìdínú tó fi jẹ kó láwùjọ wa náà nítorí pé àwọn èèyàn yun náà kìí ṣe pé o ṣe àbí wọn fún ọ náà náà jẹ kìí ṣe pé náà kódà kó ṣe pé torọ ọlọ́run ló ṣe ṣe ọlọ́run náà ló ṣe ló fi pé dúpẹ́ fẹ́ni tó ṣoore fún ọ dúpẹ́ fẹ́ni tó ṣoore fún ọ torí bá méjì pọ̀ nítorí pé gẹ́gẹ́ bí súnà ọlọ́run náà ṣe rí ni pé la in shakartum la azidannakum tẹ́ ẹ bá fi lè dúpẹ́ mo búra pé màá ṣàlékún bẹ́ẹ̀ náà lọ́mọ èèyàn gẹ́gẹ́ bí bọ́lọ̀ ń ṣe ṣàdámà tiwa gangan náà ẹnikẹ́ni tí wo èèyàn náà bá ṣe dáadáa fún tọ́ bá fún tọ́ fi lè dúpẹ́ ó yẹ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni tó sori ó tutù máa ronú pé òun tó so ètò jù bẹ́ẹ̀ lọ fún ọ wọn lọ sí dọmi yẹn náà àtòdìjẹ rẹ náà sì yóò ṣẹlẹ̀ tọlọ náà bá sori fún ọ tọ ọ bá kọ láti dúpẹ́ aa Ọlọ́run ní ìyá tí ó jẹ ọ ìyẹ ọmọ lé koko bẹ́ẹ̀ náà lọ́lọ́run tó sàdámọ mi yàn tọmi yẹn náà bá sori fún ọ tó ipa ẹ mú orí ló fi sán fún ọ ọ̀nà tó náà fi rán ronú ọmọ wa ọ̀nà tó náà fi jẹ́ kí nǹkan tó ń ṣe fún ẹ kó di wàhálà mọ́ lọ́wọ́ ní ọmọ wa nítorí délé kí ló ná ọ kí ló ná ọ láti mórí kí ló ná ọ láti dúpẹ́ fẹ́ni tó ṣoore fún ọ tó fi wá jẹ́ pé ìwà ìmórí iná ló ti wá gbogbo sọ́pọ̀lọpọ̀ lára wọ́n tún máa hù kàkà kí ẹlòmíì náà kọ́ dá wọn lẹ́kun wọn ò ní rẹ́ni dá wọn lẹ́kun dàbí mo ṣe dàtí má fọ́jú ta rọ́bà gbogbo wọn náà tún jọ sùn wọn ríbi kan náà ni. títí tí ó fi wá di pé oore ńkọ́ ó di dàkudà mọ́ wọn lọ́wọ́ rẹ akramakumullah ẹ̀yin ẹwà ìmúre ẹwà àpèjúwe kan àdúgbò kan lọ́wọ́ àlù gbogbo ara àdúgbò yẹn wọn ò fún ikọ́lé le lé wọn wọn kàn máa kọ́lé wọn ní wá wá wọn ó sì wọn ojule bí ojúlé mẹ́wàá pé gbogbo ará àdúgbò ọkọ táwọn ọkùnrin sẹ́gbẹ̀ kan táwọn obìnrin sẹ́gbẹ̀ kan pé kálukú bá ti fẹ́ ṣègbọ̀nsẹ̀ torí pọ́ mi èèyàn ẹ̀ lè yá gbọ̀nsẹ̀ torí ẹ̀ lè yá ká jẹun bẹ́ẹ̀ máa sì ti ń jẹun tí máa mú mi yọ́ mọ̀ tọ̀ yọ́ mọ̀ gbọ̀nsẹ̀ náà ni eléyìí ń bẹ nínú tó wà essential nù gbèsè ayé kò sí má ilé àwọn náà sì lọ yàgbẹ́ bẹ̀ masha Allah la quwwata illa billah kálukú lọ yàgbẹ́ bẹ̀ kálukú lọ yàgbẹ́ bẹ̀ tẹ́wọ́n àti ọ̀sán ẹ eh, eh, eh, ọmọ bàbá amúfútì ọmọ tí wọ́n fowó sí lọ́kọ́ lè gbẹ́ fún lọ. <laughs> ẹ̀rí kan bẹ́ẹ̀ kálukú sì lọ ṣe gbẹ̀sẹ̀ ń òun àwọn bá tún yí trọ́ọ̀bù àfọ̀gì afáàbò ẹnu ẹ ọmọ bàbá amúfútì ọmọ tí wọ́n fowó sí lọ́kọ́ lè ṣe pé èmi alówó akọ́ lè gbẹ́lẹ̀ fún gbogbo àdúgbò àbẹ́ẹ̀rí kan bẹ́ẹ̀ òun náà sì lọ́ọ́ yàgbẹ́ bẹ́ẹ̀ ẹ máa wà ìmọ̀ọ́rẹ́ tọ ńgbà tó wá yá ilé ìgbẹ́ tó wá kún ilé ìgbẹ́ kún débi pé gbogbo táǹgàrà tí wọ́n ń lóṣòlé lórí ó kún dé ẹnu rẹ̀ ìgbẹ́ wá kún iṣẹ́ dànù àkàràmọ̀kọ́mọ̀lá àwọn aláìmọ̀ọ́rí lẹ́wọ̀n wọn á pàtì ókè kí lóye kẹ́yìn òsì tẹ́ ẹ bá mú rí kálukú ń tọrọ ń kọ́bọ̀ ń sísì ẹ̀dáwó kan wá kó gbẹ̀yìn kí lè gbé oṣù máa wúlò lọ títí láéláé. kí ló burú tó bá rí lọ ti rí sampo alákọ̀ọ́kọ́ yìí pé yóò kún bọ́ sì kún àwọn èèyàn máa yọsẹ̀ látòní lọ gbogbo ẹni tí bá ti lọ yàgbẹ́ lásìkò tígbẹ́ mu mú mára yọ san five naira yọ san òní san yọ san torí kó lè bá sí ok five five naira àwọn àwọn àwa ń kojú sẹ́wọ̀n kó bá kó bá kankan kó àní lọ bẹ́ẹ̀ ní bọ́dì àfa yorùbá wà pàtì wọn pàtì wọn dàgùn lásì ìgbẹ́ wà kún débi pé ìdí ọmọ ilé kálukú wálé wọn wà sọ pé ẹ wọn lè ní ló bá dá sọ fọ́ọ̀mù ní paláró ẹ ó náà ó náà ti yẹ kó rí bí ó sì rí ó yẹ kó ti gbọ́ pé lè gbẹ́ ti kún un náà lọ́ọ́ yẹ kókò áà. Ah! <laughs> ẹ̀rí àìmọ̀ọ́rẹ́ tuntun báyìí irú rẹ̀ pọ̀ bàjẹ́ láwọn àwùjọ mi adúpẹ́ fọlọ́n kó wọn ṣe bẹ́ẹ̀ lẹ́yìn so gbogbo orú àwọn àwa yẹn kìí sì wá gidi àwọn àwa rádaràda nìyẹn ìwọ ẹni tí ọ̀mọ̀ọ́rẹ́ nìyẹn nítorí pé tẹ́ ẹ bá fi lè lò dáadáa kò ní mọ aládùúgbò gbogbo àdúgbò yòókù ni ọmọ kọlu ẹ̀sìn ni ọmọ kọlu ẹ̀sìn ìdí nu tí mo sọ pé orí ọ̀pọ̀ láwùjọ wa nítorí pé ẹnìkan sóore sáǹpù lòún fẹ́ fi ṣe ń gbà mí wípé ẹ̀yin ẹ ṣe nǹkan ìyàlẹ́nu fún mi lórí bẹ́ẹ̀ sì lò ẹ lò dáadáa kò síbi kò síbòmí tí ń tún fi lẹ́nu yà kí n kọlu rẹ̀ síbẹ̀ àmọ́ gàtí a bá ti alákọ̀ọ́kọ́ tán fi tọ́ yín lẹ́nu o ẹ jẹ́njẹkújẹ lòlòkulò tí wọ́n tún sèmi wọn ní sèmi ìdínú tó rí òfin pọ̀ láwùjọ ẹ jẹ́ ká tún wàá wá sí o àìmórí tí má ti ń bá yẹn jà yìí máa jẹ́ kó jẹ́ pé èèyàn gangan náà ní fọwọ́ kọ́lé tí ń fẹsẹ̀ wò ó ẹ̀rí pé ẹni tí ọ̀ràn ọlọ́wọ́ ọláyè sílẹ̀ bí sí àwọn ìwọ́n sì ń wáṣẹ́ látọjọ́ ẹ̀ ń gbé ká ọmọ ìyá mi ni wọ́n àpè ọ̀ wá ríṣẹ́ ó sì ọ́ lórí àbí ó sì ọ́ lórí ó sì ọ́ nígbà tó wá débẹ̀ wọ́n wá ń bẹ́ẹ̀ ẹni tí ń lè dí àpò pọ̀ láti dìtẹ̀ mọ́ nu àbá so gbogbo ibi tó bá yẹ kí wọn náà promotion so promote. pẹ̀lú ògùn ọlọ́run ojú kan náà ló kù sí lẹ́nu sẹ́wọ̀n wọ́n mọ̀ gbọ́tàn pé promotion fún ọ̀rùn níbi ìbàlù yọkàn máa fọ ọ̀rùn níbi ah kí ló dé kí ni mo ṣe ìra rẹ léèrè èyí dínú olùjẹ́ pé ẹ jẹ́ ká fi mímọ orí ká fi kún ọ̀rọ̀ wa tá a bá mọ orí ó rí pé kó tó jẹ́ pé o kó tó jẹ́ pé o kó tó jẹ́ pé o hùwẹ́ ẹni tó mọ orí tó ń ṣe fún ọ dáadáa ló ṣe fúnra rẹ̀ torí pé gbogbo ẹni tí òhùwà ìwà amóore sí gbogbo ọ̀nà tí ó tún fi sàlékún rẹ̀ fún ọ ní ọmọ wa níṣẹ́ ẹnìkan kún mi one million wọ́n á fi wọ́n á fi hàn pé mo máa lóore ọlọ́run san ilẹ̀ sàn rẹ̀ ó ṣeé ṣe lọ́la kó gbé five million wá àwọn tí wọ́n bá kàn fọwọ́ sí gbà pé wọ́n gbà sílẹ̀ èlò one million mìíràn níjú bẹ́ẹ̀ lọ sẹ́fọ̀n kí wọ́n fẹ́ kí ẹjọ́ mo sì yàn gbowó fún <laughs> so yọ gbà nǹkan rẹ̀ ok tọba wa ní jù bẹ́ẹ̀ lọ sí ìwọ̀ wa ni kó tún kún ọkọ̀ gbà. torí ẹ jẹ́ ká fi wà á pa amórí amórí amórí hàn yìí máa sínú orí ọ̀tún ọ̀tún ọ̀tún kódà ń gbà mí kò ní mọ lórí yín yóò tó sì fọmọ yín torí kí wọ́n gbé á ah, lágbájá mórí ọmọ ọmọ yín ọmọ yín kí làwọn ọmọ yín kọ́ lẹ́kọ̀ọ́ kí làwọn ọmọ yín kọ́ lẹ́kọ̀ọ́ ẹ mú ẹ̀rí wọn wá. ẹ jẹ́ ká fi mí mórí pọ̀rọ̀ tá a bá mórí orí wọ́pọ̀ àbúrò dínkù ọkọ síyàwó tíyàwó bá já láì mọ orí yọjẹ o tìbẹ́yìn náà ti mọ̀ lára yín sí ẹ̀yin tẹ́ níyàwó ẹ̀yin ti mọ̀ lára yín nìsí àwọn ìyàwó yín tí ò orí tí wọ́n sunu dúdúdú bí ẹni tí wọ́n sún pa tẹ́ pé gbogbo ń tẹ́ bá ṣe fún yọkàn sẹ́nu yóò fètè méjì ni tìbẹ́yìn náà ti kan rí rẹ̀ mọ́nú kó wàá gbà lọ́la ọ̀dọ́ má ṣe fún ọtí àbí ẹ̀kọ́ ni ó ní sọ́jà rẹ̀ má ṣe fún ọtí ọ àdì lọ́la ẹ irú ń tẹ́ fún mi lánàá kọ́ ó ń lọ lọ́kọ́ fẹ́ẹ́sì <laughs> ti mọ̀ pàdánù wa sallallahu alaihi wa sallam ó nínú sábàbí táwọn obìnrin fi pọ̀ nínú náà ó ní ẹ fúrì wọ́n máa ṣe kèfèrí ah obìnrin kan máa ní ìrànlọ́bì sallallahu alaihi wa sallam yakfurna billah. sọlọ ni wọn ma se kẹfẹrí sí anabi náà o yakfurna na ashir wọn sọkọ ṣe kí wọn máa ṣe kẹfẹrí sọlọ wọn máa ṣàì mórí sọkọ ni kò tún wá máàkì pẹ kárí o wọn pọ nù torí ìdí eléyìí fi dórí ọmọ sí baba náà ọmọ tó bá tí wọn fojú wọn rí ìjọba náà sára lò gbogbo ẹ ọkàlì gbogbo oníkàlùkù ẹ jẹ́ ká fi hàn pa àmọrí pàápàá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run Ẹlẹ́dàá ìdẹ̀ra tọlọ ń ṣe fún wa pọ̀ ganan ẹnìkan ló lọ kí ẹnìkan lọ sípẹtù ó rí i pé ya Allah ya Allah tó ń bá kálọ sí wà wọn ò ní kankan àmọ́ wọn gbọ́ pé màmá kan bí wọ́n láksidẹ́ǹtì ni wọ́n á lọ kí wọn ó ní nínú wọ́ọ̀dù tí màmá wà àtọ́n rí ọ̀tún tó ń wó sí ipò táwọn èèyàn tí ẹni tó ń hángi ẹsẹ̀ rẹ̀ ẹni tó ń hángi ọrùn rẹ̀ ẹni tó ń hángi a ipò tó ń rí tí wọ́n wà ó lòun ọ̀mọ̀gbà tó ń forí kanlẹ̀ dúpẹ́ fọlọ́n pé a èmi nìkan ló sadúrú dẹ̀ra ìfún ìwọ lọ wọ́n sì ti ń wò pé ò lówó lọ bá wọ́sípítù gbà tó ń wá rí kọ́ndíṣàn tí gbogbo àwọn èèyàn wà lórí ó lòun ọ̀mọ̀gbà tó ń forí kanlẹ̀ tó ń dúpẹ́ fọlọ́n so bẹ́ẹ̀ náà ni orí tọ́lọ̀ sí fún wa pọ̀ àmọ́ àlérí kà á ń bọ̀ síbọ̀ sí pé a lè dúpẹ́ gbogbo ẹ̀ torí ẹ̀ àfikún a máa sọ pé wọ́n lọ́n á fi ẹ̀yìn fún ọ gẹ́gẹ́ bó ti ṣe tọ́ sí títóbi rẹ àti gbígbàngbà rẹ á fẹ̀yìn fún ọ gẹ́gẹ́ bó ṣe tóbi gẹ́gẹ́ bó ṣe tọ́ sí títóbi àti gbígbàngbà rẹ àwọn òtọ́ ẹrú tó lè fẹ̀yìn fún ọ ní ẹ̀yìn tọ́tọ́ sí ọ. torí alhamdulilayi rabbil alamin agbọ́dọ̀ máa dúpẹ́ fọlọ́ yé wò kó lówó yé wò pé kí ọjà mọ́ ọjà mọ́ mẹ́wàá tó bá ti mùsùlùmí wà ní gbogbo nǹkan kì í gbogbo nǹkan ibi tí wọ́n bá ibi náà ni kó yàjọ ti sí pé owó owó làbí ìyá ọmọ wa jọ torí pọ́ lọ́wọ́ kó mọ́ ọwọ́ wọn bá tọ́ kọ́ mọ́ ọyún ọwọ́ àmọ́ òkú kò sí nǹkan fún ọ. so ìdínú tọpọlọpọ fi ya láì mórí láyé yìí nítorí pé àwọn ò ríran wọn ríran lóore ń bomi àfi lára owó ìgbà tó sì ti lówó rí kò jẹ́ ọmọ ọ̀ràn tí ń bẹ lára owó olówó wà ní ìsìn tó yẹ kó kò lè súnlé àárín àwọn ewúrẹ́ ní ọ̀mà sùn Olowo olówó wà tó yẹ pé àárín àwọn adìẹ rẹ̀ ni wọ́n máa sùn ní pọ́tìrì olówó sì wà tó yẹ pé gbogbo ẹ̀mí rẹ̀ hílàhílo ni kò nífọ̀kànbalẹ̀ kan báyìí tòkí wọn ni láàrin owó fò owó àdánù lásánlásán ìfowó náà lẹ lómi ni tẹkọjú rẹ wọn nígbà tí èsì kan gbọ́ létí kò sì síjọ́ kan tó fẹ̀kẹ́ tó sùn wọ́n bọ́ sọ̀rọ̀ kan ti múná lọ torí kọ́kàn rẹ balẹ̀ ni ẹ̀mọ́ yìí olówó tó sùn ní ìsìtọ́ gbé wákàtí mẹ́fà yóò máa yí lórí kò ní sùn rẹ̀ ti tọ́ ó ti jẹ́ gbì ìwọ ní ìsìn tí kìnnì kan bá rú wúyẹ̀wúyẹ̀ nínú yàrá rẹ ọmọ kó àwọn èkúté tẹ̀ ń jọ gbélé ni àmọ́ olówó ní sọ agbẹ́gbẹ́gbẹ́ náà ti gbé máa pé wọ́n bá wọn ti dénú <laughs> torí ìwọ ní ìsìn masha allah la tó ń kó ká òun tíráàpù ní ní kálukọ́ gbé báàgì rẹ̀ kíákẹ́ ó ti <laughs> torí di eléyìí ó rí kọ́kàn tiẹ̀ balẹ̀ ẹni kò lè pè ọ́ kan kọ́ pé wọ́n kàn pè ọ́ lábàá di pé kíní kan ọjà ti ń bọ̀ àwọn custom ti mú kí lọ́jà wo ni wọ́n ń kó bọ̀ wá fún dérò. so ó rí pé wọn bá ní wàhálà ti ọ̀pọ̀ ò ní wàhálà kankan tó fi síwájú báwọn. so torí di eléyìí báyìí tó bá ti wá fẹ̀mí sára pé láì lówó kò sí gbádùn wàhálà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fún ọ láyé. torí pé o ò lè ní tayọ ńtọ́lọ̀ ń sọ pé òní tọ́ba lọ jẹ́ pé ń sọ lọ títí wàhálà bẹ̀rẹ̀ ni wọ́n máa sáré o lè sáré tayọ kádà ọkàn rẹ̀ wà ní balẹ̀ o wà ní mọ̀ o kan rárá rárá dípò kó dùpẹ́ àìmórí àìmórí àìmórí náà lọ́kàn máa nsọlọ nsukọ kọ fún kálukú kò ní tàsí bọtá bá mọ núrò amọpẹ dù ká látòrí ara wa Ọlọ́run sì dẹ̀ra fún wa èèyàn púpọ̀ wà nísìnyí wọn mọ ìyanu wọn sì ń jẹun wọn sì gbogbo ẹ àwọn èèyàn ń rí wọn náà sì ń ní sì ti ń kí ló á mú òun lọ sọ̀rọ̀ pé èèyàn náà ó tún tó láti kókó dúpẹ́ fọlọ̀ bólẹ̀ kọ́rọ̀ sí náà ń kàn yín ṣé ń dẹ́rù pa yín kù ẹ kàn rí kàn yanu náà lẹ́kàn mú jáde náà ṣé èèyàn náà tó ń dẹ̀ra à ìdẹ̀ra ńlá lọ́nà ṣe fún wa ẹ̀wọ̀n ni tí ń sáré nísìn tó yẹ kí gbogbo fámìlì gbogbo mọ̀lẹ́bí gbogbo yíká gbogbo ló kó sí wàhálà ẹ̀ńtọ́ lo ẹ̀ńtọ́ lo odò gbogbo tọ́rọ́kọ́bọ̀ tó bá tún ní wọ́n tún lọ dájọ́ lọ́sípítù ọlọ́run bò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ kí ló ní dúpẹ́ bọ́lọ́run bá ṣe. wa ta'adhana rabbukum la in shakartum la azidannakum wa la in kafartum inna adhabi la shadid. torí ẹ̀ ẹ́ rí i pé ìgbà táwọn èèyàn dúpẹ́ fọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ sí wọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ sí wọn ọlọ́run bá ń ká ìdẹ̀ra tó ti ṣe fún wọn kúrò lọ́dọ̀ wọn látàrí àìdúpẹ́ ọlọ́run bá ń fìyà jẹ wọn lórí àìdúpẹ́ turẹ̀ ló sì wá nínú hadith tó fẹsẹ̀ rinlẹ̀ pé innal abda la yuhrama ar-rizqu bid-dhanbi yusibu dájúdájú ẹrú ọlọ́run àmà dínà rìsíkì máyà nítorí ẹ̀ṣẹ̀ tẹ̀yàn ṣẹ̀ ẹ̀ṣẹ̀ gan-an láì dúpẹ́ fọlọ́ látàrí òdúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀ra tó ṣe fún ọ ọlọ́run bó sì dín náà rìsìkì mọ́ kọ́lọ̀ ń dákun kọ́ mọ́ dín náà rìsìkì mọ́ ìyẹn wo bẹ́ẹ̀ ṣe máa lé bí tọ́lọ̀ bá fi lè ṣe nǹkan báyìí fún yẹn ṣe nǹkan báyìí sẹ́ẹ̀ máa ṣe ẹ̀ kúkú ṣe ókè ní ìsìn oníbùkátà kan sọlọ kó wọn bẹ lọ wọn bẹ lọ wọn bẹ lọ àdúrà yóò apọ Ọlọ́run náà kò ti sọ pé táwọn ọba dé àdúrà yẹn máa pọ náà Ọlọ́run ọba wa ntọ́ wọn afẹ́ Ọlọ́run wa ṣe fún bóòlù òṣèṣe ntọ́ nfẹ́ ọlọ́run ṣe bóòlù òṣèṣe bí ẹni tí ó ti rí seven hundred thousand ó kù bí five hundred thousand tí fi lè sanwó hajj so ọwọ́n bẹ́lọ̀ wọlọ ọdún yìí ni má ọdọọdún ti bọ̀ ọdún yìí jẹ́ kí n kó yọ pé hajj ibẹ̀ lọ́wọ́ àtàfi lọ àti tàbí dé ok ṣe tírò ẹ̀ bá ṣẹlẹ̀ sí ṣe é dùpẹ́ ni àbẹ́ bàrà ni ẹ̀sọ̀ ọ̀sọ̀ kálukú sọ tiẹ̀ ṣe é dùpẹ́ ni àbẹ́ bàrà ni ẹ̀sọ̀ fún wọn lọ ájì mọ́ fẹ́ lọ èsì amẹ́ríkà òsìjọ́wọ́ yìí ó pé náà ẹ̀rí kíkọ́ mi yọ̀ ọ̀fẹ́ máa sọ ẹ̀ tún dúpẹ́ fọlọ́ mo dúpẹ́ fọlọ́ tó ọ̀kadà ra kí n lọ lọ́dún yìí torí pé gbogbo ntọ́nà bá ṣe fún wa máa fún náà so ìdẹ̀ra kan tún nù torí pé tọ́wọ́ bá lọ bóyá burúkú kan bẹ tọ́nà ọ̀pá kọ́ọ̀lẹ̀ rẹ̀ fún wa tọ́ ẹ pé kọ̀ bá sí ọ so kọ́ ọ lọ́n ní tí ó kù kọ́ má sí ọ kò sí àmọ́ ńgbà tá a kọ́ pé yóò sí ọ kò ní lọ tówó rẹ bá wá di three million ọlọ́run ó ṣe fún ọlọ́run tó rí san tásìkò tọ́lọ́run tó. àmọ́ wọ́n kò ti lẹ́mìí pé wọ́n lọ́ àjìmọ̀ fẹ́ lọ ṣé rọrùn fún mi ó sì tún bẹ̀ ọ́ tún gbé dàrú sí ṣe mbẹ sórí tọ́nà sí fún wa pọ̀ ẹ̀mẹ́jì a máa fi hàn ọlọ́run pé o ṣe tí mò ń fẹ́ fún mi bí a fọ́ kí ló wá lè ruwa tá a bá péjọ tá a jọ kó gáǹgì jọ kí lè ṣe fọ́lọ̀ ọlọ́run àfi ká dúpẹ́ fún ẹ̀hẹ́n kí wá ṣe pé yorùbá lẹ́fọ̀ tẹ́sán kọ́lọ́ mọ́jà dúpẹ́ túláàsì ìmọ̀ ọmọ tó mọ kí lọ́ pẹ́ túláàsì náà kí lọ́ pẹ́ túláàsì sẹ́rù eléyìí ní sọ́fẹ́ lọ ájì tí ń bẹ́ lọ́hùn pé kọ́lọ́hùn ṣe lọ́dún yìí tọ́lọ́hùn ṣe lọ́dún yìí wọ́n tún wá ní ọ̀tún dúpẹ́ ọ̀dà ọ̀dà mo dúpẹ́ <laughs> yorùbá sọ pọ́pẹ́ túláàsì kò sọ́pẹ́ túláàsì wàá máa dúpẹ́ tìdùnnú tìdùnnú nítorí kọ́lọ́hùn lọ́mọ ìwà ọ̀hún ọlọ́run lọ́mà ìwọ ọ̀mà ọ̀kọ́lẹ̀ musa anabi musa alayhi salam oni in takfuru antum wa man fil ardi jami'a ẹ̀yin ya mi ò tẹ́ bá sàì mọ́ orí sọ́lọ̀ tí ọ̀ wá ma lórí tiyín náà tí gbogbo ẹni tí ń bẹ lókè pẹ̀ táwọn náà bá sàì mọ́ orí sọ́lọ̀ tẹ́ láti dúpẹ́ fọ́lọ̀ ọlọ́run ọba tá a dúpẹ́ fún tẹ ẹ bá kọ̀ láti dúpẹ́ fún un. fa inna Allaha la ghaniyyun hamid dájú ọlọ́run ọba ọba tó rọrọ̀ ju gbogbo yín lọ kò nídìí tẹ́lẹ̀ ó sì lọ bẹ́ẹ̀ yìn ẹ̀yin dúpẹ́ fún ẹ̀ fún ọbẹ̀ yìn náà sòkà lọ mọ̀ yín àní kankan tá a fẹ́ fọlọ̀ ọlọ́run sì nídìí kankan lọ́dọ̀ wa torí ẹ̀kọ́ padà kó lẹ́nu rẹ̀ sọkúsọ tẹ́ ẹ máa sọ yẹn pípọ́ ọlọ́run òbí ma ó bí kíni. Obi ẹ̀sán ìsọkúsọ nù bákan náà kì í jẹ nǹkan kan kí ló ń jẹ rẹ̀ ìsọkúsọ nìyẹn o torí kọ́ lọ́wọ́ bá ti sọ yìí pé tí ẹ̀yin bá sa ìmù rẹ̀ tí gbogbo ẹni tó wà lókè pé bá sa ìmù rẹ̀ ọlọ́run rọrọ̀ ju yín lọ dábàá wá pé ẹ̀fọn lọ́n ló ń jẹ ẹ gbọ́rọ̀ sọ́lọ̀ ni wọ́n á ń jẹ tó eléyìí yóò bá lẹ́bù ni ẹ gbọ́dọ̀ tún sọ ọrú ẹ̀ mọ́ pé ọpẹ́ ló ń jẹ ọlọ́run má jẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá wù yẹn dúpẹ́ tó bá wù yẹn má dúpẹ́ a sọ pé nínú àkídà ahlu sunnah wal jamaa òun náà ní kọ́ lọ ó ti ń jẹ́ gbogbo orúkọ tí ń jẹ́ ó sì ti ní gbogbo àwọn àròyìn tó jẹ́ tiẹ̀ ṣáájú kó tó dà kankan nínú àwọn ẹ̀dá rẹ̀ dídá tó dẹ̀dà kò pé kí nǹkan kan lékún fún kò pé kí nǹkan kan dínkù fún òun lọ bẹ́ẹ̀ yìn kí wọ́n tó dúpẹ́ fún un ẹ̀yìn ẹ̀yìn ọbẹ̀ ẹ̀yìn náà kò nídìí yín kó tó jẹ́ bẹ́ẹ̀ subhanallah sọfọláhu akbar ọlọ́run tóbi ju bá a ṣe lérò torí de eléyìí anabi musa aleyhisselam ó ní tẹ́yìn bá sa ìmọ̀ orí sọ́lọ̀ tí gbogbo ẹni tí ń bẹ lókè pẹ̀ náà bá sa ìmọ̀ orí sọ́lọ̀ fa inna allah la ghaniyyun hamid dájọ́jọ́ ọlọ́run ọba ọlọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tayọ wa ó ń sì lọ bẹ́ẹ̀ yẹn. ibi tí wọn náà ti mọ ìpè ọla ọ̀rọ̀ ọ̀rọ̀ tayọ wa ó pé ó ti ń gbogbo ti ń jẹ ó ti ní gbogbo tó ní láì jẹ kó tí ì dẹ́dà kan kí wọn lè dá kàṣẹ sóko là ń dá àbágbàdo là ń ló ní ká máa tẹ́ bá sàn ìmọ̀ọ́rẹ́ ẹ̀ inna Allaha ghaniyyun ankum ọlọ́run rọrọ̀ tayọ yín kò nídìí yín wala yarda li ibadihi al-kufr kò sí ní yọnu sí káwọn ẹrú òun sàn ìmọ̀ọ́rẹ́ kó sàn ìgbàgbọ́ wa in tashkuru tẹ́ bá dúpẹ́ fọlọ́ yardahu lakum yọ yọnu sí ìdúpẹ́ yẹn fún yín kẹ́ dúpẹ́ fọlọ́ ló pé yín kẹ́ dúpẹ́ fọlọ́ ló pé yín ọlọ́run tó sọ ń bọ̀ mọ́ ní fakẹ́fọ̀ wọ́n sàn ìgbàgbọ́ sọlọ́ wọ́n sàn ìmọ̀ọ́rẹ́ wọ́n tẹ wọ́lẹ̀ wọ́n kọ́ pàkọ́ wọn kọ tọlọ́run wastagnallah Ọlọ́run rọrọ tayọ wọn wallahu ghaniyyun hamid ọba tó rọrọ tó àdúgbò ẹfún lọlọ. Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá sọ nínú hadith Abi Dharr hadith al-Qudsi eléyìí tí imaamu Muslim tó gbé jáde nínú tírà rẹ̀ oníyà ibadi ẹ̀yin ẹrú mi o law anna awwalakum wa ìbáṣepẹ́ ni àkókò àtẹni wa insakum wa jinnakum ènìyàn àti àlùjànnú yín kanu ala atqa qalbi rajuli rajulin wahidin minkum tí wọ́n bá jẹ́ ẹni tí ó nípa ẹ̀ ọlọ́run tí wọ́n á dà gẹ́gẹ́ bíi tọ́kàn wọn wá dàbí ọkàn ẹni tí ń páyọ̀ ọlọ́run jù nínú wa ma zada dhalika fi mulki shay'a eléyìí ò lè lé nǹkan kan kún nínú ìjọba ọlọ́run tí gbogbo wa bá jẹ́ ẹni tí ń bẹ̀rù ọlọ́run tá jẹ́ mọ́mí ni olùpáyọ̀ ọlọ́run kò lé nǹkan kan kún fọ́lọ́run kó lè máa kọ́lọ́ òní díẹ̀ yá ibad ẹ̀yin ẹrú mi law anna awwalakum wa akhirakum ìbáṣepẹ́ ní àkọ́kọ́ àtẹni ìgbẹ̀yìn wa insakum wa jinnakum ènìyàn àtàlìjànú yín kanu ala afjara qalbi rajulin minkum tọkàn tó bá dàbí tọ̀ dára jù nínú wa tí gbogbo ajọ́ dára burúkú ọlọ́ni ma naqasa dhalika min mulki shay'a eléyìí náà tún lè dín kankan kù nínú ìjọba èmi ọlọ́ Allah. àní ọlọ́run kọjá gbogbo bá a ṣe lérò ẹ̀hàn kí nìṣẹ́ ma ọmọ asọ̀mọ wa ní kọ́lá wọlé ni kọ́lá wọlé ìyẹn ni pé ọmọ yẹn kan kó pé kí ni ó kó ọlá wọlé tọ́ba jẹ́ kọ́lá jáde ńkọ́ yòówó tí sọ àmọ́ kọ́lá jáde náà wà dà kóòtù wà hẹn àmọ́ lọ́dọ̀ ọ̀tọ̀ lọ a lè lé nǹkan kan kún fún a lè dín nǹkan kan kún fún a Ọlọ́run ga tayọ bá a ṣe lérò ẹ lè gbọ́ ọmọ ọ̀dọ̀ kọjá sábàbí tí dúkìá yín ò fi lè kùsù ẹ sì lè gbọ́ ọmọ ọ̀dọ̀ kọjá sábàbí ìparun dúkìá yín àmọ́ Ọlọ́run àwọn ẹ̀dá tó dá wọn àtó ẹrú tí fi nǹkan kan kún ọlá rẹ̀ wọn àtó ẹrú tó lè dín nǹkan kan nínú ọlá rẹ̀ sí ọ̀rẹ́ láyé tá ló ń sakọ́ sí ọmọ Ọlọ́run Ọlọ́run ga tayọ gbogbo bá a ṣe lérò ẹnìkan sọ pé ṣe báwa tá ń sin náà ní sẹ́ńjọ́ lọ ẹlẹ́nu ìwọ owó rubbish nonsense fucking bó tó ti kán bí bàbá ńlá bàbá ńlá bàbá ńlá bàbá ńlá bàbá ẹ̀ ọlọ́run ọba ti ń bẹ ọlá rẹ̀ sì ń bẹ bí ti ṣe ń bẹ nǹkan kan ò lékún látàrí pé wọ́n dá ẹ nǹkan kan ò sì ní dínkù látàrí kan hàlákà ọlọ́run gàtà yóò bá ṣe lérò torí ẹ̀ ló ṣe pé ọlọ́run òkú gàtà ní ìsinsìnyí bá kú kò pé kí nǹkan kan ṣẹlẹ̀ láyé wọ́n bá sì gbé ẹnìkan kò pé kí nǹkan kan ṣẹlẹ̀ láyé torí pọ́ láàtọ́ náà ó ga ju gbogbo bá a ṣe lérò lọ ìwọ gan náà ní ìsìnkú lọ já mọ́ tá ń dọ̀ ọ̀mà tá ń dọ̀ ọ̀mà láyé ọba lọ tán mìmí ó mì kíní ó mì nǹkan kò ní mì wọ́n ọba kó pé ọlá àti ẹ̀ torí ọlọ́run ọlọ́run tún ní ẹ̀yin ẹrú mi law anna awwalakum wa akhirakum wa insakum wa jinnakum tó bá pẹ́ ní àkọ́kọ́ yín tó fi dórí ẹni tó lọ́wọ́ dàkà yìí gbogbo èèyàn gbogbo àlejànú qamu fi sa'idin wahidin tí gbogbo abá dó láyè kan náà fasaluni tí kálukú wa tọrọ ti ń fẹ́ lọ́dọ̀ lọ. fa'ataytu kulla insanin mas'alata tí mo wá fún ní kálukú ní tọ́tọ̀rọ̀ wọ́n wá dúró tí wọ́n nìkan tọrọ báyìí jẹ́mọ̀ kí tóní kálukú wa ń tọrọ pọ̀ tó bá sì tún tọrọ tó bá rí i pé wọ́n ṣe fún ọ ó tún triple rẹ̀ ó tún multiply rẹ̀ láì níye gbà pé ẹ ẹ mọ́tò ọgọ́rùn-ún mọ́ tọrọ tẹ́lẹ̀ ẹ dákun ẹjọ́ pẹ́gbẹ̀rún <laughs> nígbà tó ti rí i pé yọ bọ̀ sí tọ́lọ̀ ń bá wa fún kálukú ni ti ń fẹ́ ọlọ́ni máa ń kọ́sà dáyàlì kẹ́mi mọ́lìkì ṣáì á eléyìí ò lè dín nǹkan kọkù nínú ọlẹ́mìí ọlọ́ Allahu akbar Allahu akbar torí ya ayyuhan nas antumul fuqara'u ila Allah wallahu huwal ghaniyyul hamid ẹ̀yin èèyàn ẹ̀yin lẹ jálá ìní sí Allah ọlọ́run ọba òun lọ́ba tó rọrùn ọba tá a fẹ̀yìn fún torí àwa là ní ọlọ́rọ̀ lọ́lọ́ ọlọ́ni tó ń bá fún gbogbo wa ní ní tá kò dín nǹkan àwa ní ìsìn à kí ni kí ni tọ́ba ní kí gbogbo èèyàn wá ní ìsìn tó tẹ̀ tún ra límìtẹ̀ pé gbogbo mùsùlùmí lẹ̀ wọ́n wá máa gba hundred hundred naira ní rọ̀mọ̀dọ́nù ìjọ tí wọ́n wà tó sàpọ̀ ẹ bẹ́ẹ̀ pa mi hundred hundred naira sẹ́rẹ̀ ìwọ náà ní àmọ́ wa jẹ́jẹ́jẹ́jẹ́ alájókòó tẹ́lẹ̀ sọ hundred naira péré tí o tẹ́ lómi jẹun ẹ wá wo adúrúntọ́ lọ́sẹ̀ fún wa kò sì dín kankan kù nínú ìdẹ̀rọ̀ lọ onítòun bá tún wá fún kálukú ni tóun ti ń fẹ́ kò dín kankan illa kama yanqusul mikhyatu idha udkhila fil bahr àyàfi tó bá ṣe pé abẹ́rẹ́ lè dín kankan kù tàbá kìbọ̀ náà kí ló lè dín kù tàbá kìbọ̀ náà kú tàà tún yọ kí ló lè dín kù kò lè dín kankan ọmọ káàárẹ̀ gan tó bá kìbọ̀ náà kú tó tún yọ kí ló lè dín kù à ń bọ̀ sí bọ́ sí abẹ́rẹ́ tòǹgbà tó ti jẹ́ pé abẹ́rẹ́ kìí dín nǹkan kan kù tá a bá rí bọ́nú omi òkun tá a tún yọ bẹ́ẹ̀ náà ni tọ́lọ́run bá ṣe gbogbo tí kálukú wa ń fẹ́ fún kò dín nǹkan kan kù nínú tí ń bẹ lọ́dọ̀ lọ kí wọ́n á lò lè bẹ lọ́wọ́ bá sí kí ló dé tó ń fi wò pé ẹni tó ń fẹ́ pọ̀ kò sì dájú pọ́ lọ́ọ́ máa ṣe ọlọ́run ṣe kò sí nǹkan kan tó ń fẹ́ tọ́lọ́run ọba ò lè ṣe ìwọ sáà ti jẹ́ jẹ́ pé ọlọ́run torí ẹni tí bá ń pe ọlọ́ ọ̀gbọ́dọ̀ pe nǹkan mi o ẹni tí bá ń pe nǹkan mi òfò àtòfó iná làdó àrẹ ọmọ ẹja sí o kò lè rí dáadáa mú bẹ ẹ jẹ́ ká bọ́ lọ́wọ́ bá wa dúró ẹ ká ní fọkànbalẹ̀ sí ti ń bẹ lọ́dọ̀ bá se ń tàn fẹ́ fún kankan kù nínú ti ń bẹ lọ́dọ̀ a sì ti mọ̀ pé nínú eléyìí tá a tọrọ fún wa pọ̀ ju èyí tá a tọrọ ajẹ́kítà bá tọrọ náà kọ́ yóò ṣe fún wa náà ọlọ́run bá kó ṣe oore fún oníkálukú wa kó lé aburú dènà sí oníkálukú wa eléyìí tó ti dá nínú ọ̀rọ̀ kálukú ọlọ́run kó má bàjẹ́ eléyìí tó kù díẹ̀ káàtó ọlọ́run kó bá wa tó sí dáadáa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik so àfi tó alẹ́ tó fi wa tún dijọ́ alárùbá kúrò ànídàánilẹ́kọ̀ọ́ bìkan lọ́la.